إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run atúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí àwa bẹ̀ ọlọ́run ọba alekun dáadáa tayé àtijọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmà ọlọ́run bá kó bá a ṣe fún àwọn àfọ àwa àwọn tó ń bẹ láyé ọlọ́run bá ṣe dáadáa fún wa ọlọ́run jẹ́ kí àtúbọ̀tán wọn dáa àwọn tó ti bọ́ sí ọlọ́run kó bá a foríjì wọn ọlọ́run bá kó bá a yọ́nú sí wọn ọlọ́run bá a ṣe wọn ní ọmọ àlìjẹ́nnà látara bẹ́ẹ̀ àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run bá a ṣe dáadáa fún wa abẹ́lọ́hún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń tẹ́tí gbọ́ tafsirul Qur'an bó tilẹ̀ jẹ́ wípé kò sí nǹkan tí ó jẹ́ tuntun nínú àwọn nǹkan tí a tún gbé ẹ̀wò ṣùgbọ́n tá a ti gbọ́ tẹ́lẹ̀ náà la tún tún pààrà wàfi tekrar fawaid níbi ká máa pààrà nǹkan ká tún tún sọ lásọ tún sọ ká tún wí látún wí àwọn àǹfààní kan àbí míì àtúmọ̀ jáde ń bẹ̀ kọ́ wa bẹ̀ lọ́hùn tí ọlọ́run sì fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run máa ń náwó bàjẹ́ sí ọlá àti tóbi ọlọ́run a ó tẹ̀síwájú níbi tí a wa dé lánàá níbi tí ọlọ́run ọba ọba dẹ́dàá tó ti ń sọ ọ́ lásọ̀ fi dá wa lójú wípé òun ọlọ́run òun ló nímọ̀ nípa gbogbo tí ń bẹ ní sánmà pátá àti gbogbo tí ń bẹ nulẹ̀ ìmọ̀ ọlọ́run lérí tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nínú ilẹ̀ ó fini lọ́kàn balẹ̀ wípé tọ́lọ́run ọba bá gbófin kalẹ̀ fẹ́ dà tó bá gbófin kalẹ̀ fáyé òfin tí ò ní lábòsí nù ni torí pé ó mọ̀ wá kò sí tó pamọ́ sí nínú sánmà bẹ́ẹ̀ sì ni kò sí tó pamọ́ sọ́lọ́hún lérílẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni tí bá ń gbófin kalẹ̀ lẹ́yìn òfin tọ́lọ́hún òfin ò lè mórí bọ́ kúrò níbi àbòsí nítorí pé ẹni tó gbófin kalẹ̀ ibi tó dúró sí náà kò mọ gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ à tà sí ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ọba tó dá wa olùlọ́ba tó nímọ̀ nípa gbogbo ohun tí ń bẹ lérílẹ̀ onímọ̀ nípa àwọn ẹ̀dá ó mọ tí ó ṣe wá láǹfààní ó mọ tó lè kópa lára bá wa ó mà náà wa ó mọ̀ ní wa òun ló tún la eléyìí ó jẹ́ ká fọkàn balẹ̀ pófin tọ́lọ́run bá wa gbé kalẹ̀ kò sí ẹnì kankan tó lè ríru àgbékalẹ̀ òfin tọ́lọ́run bó ti wulẹ̀ kọ́ máa kódà kí gbogbo ayé gbogbo ọlọ́pọlọ pípé ayé pátá kí wọ́n dá ọpọlọ jọ láti gbé òfin kankalẹ̀ kò lè ṣe déédéé ṣẹ̀rí àtọ́lọ́hún eléyìí ó ń fi àwa mùsùlùmí lọ́kàn balẹ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó péye ni ẹ̀sìn tí ọlọ́run ọba sì fọwọ́ sí ni gbogbo ẹnikẹ́ni tó bá sì fi Islam pàdé ọlọ́run faqad faz fawzan azima onítọ̀hún ló jèrè tó ga jù ọlọ́run mọ́sá ẹ̀ka ẹnì kọ̀ọ̀kan wa kúnra tí ó jèrè pẹ̀lú ògbó ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم قل لا يستوي الخبيث والطيب قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم قد سهلها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين ما جعل الله من بحيرة ولا سائبة ولا وسيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé òdo ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní ó kẹ́ tó bá di jọ́gbìn di alùkìyàmá abẹ́lọ́hún nínú títóbi rẹ̀ kó mọ́ṣẹ́ ẹ̀kẹ́ nìkọ̀ọ̀kan wa kún ẹni tí ó kẹ́ ọlọ́run ọba ní kó rẹ̀ ànábì sọ fún wọn la yastawil khabithu wat tayyib ọlọ́run ní kò jọra wọn ẹ gbọ́dọ̀ fi wọ́n wéra wọn al khabithu ẹ̀gbin ìdọ̀tí èérí wat tayyib àti ntoma ọlọ́run ní wọn ò jọra wọn ò fìbí kankan jọra wọn walaw a'jabaka kathratul khabith kódà kó ṣe wípé ẹ̀gbin kó pọ̀ ju tó mọ́ lọ láéláé ẹni tó mọ́ ni ó máa jọ́ga tó jẹ́gbin ọlọ́run ọba ní walaw a'jabaka kathratul khabith kódà kó ṣe pé pípọ̀ ẹ̀gbin ó jọ èèyàn lójú nǹkan lọ́wọ́ pọ̀ tó báyìí ọlọ́run ní bó ti wulẹ̀ kó pọ̀ tó ọlọ́run ọba ní mọ́jọ ọjọ́ lójú bó ti wulẹ̀ kó pọ̀ tó a lè fi tó mọ́ a lè fi wé ní tó jẹ́gbin fàtẹ́kù lọ ọlọ́run ní ẹ̀páyà ọlọ́run. torí pé ní tọ́lọ́run ọba ń sọ òwe ni ọlọ́run ọba fi sọ pé yá ó lè là lè bá àbí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́pọlọ pípé là ń bá sọ̀rọ̀ ọlọ́run ọba sọ pé bá takú láyà ìwà náà sùn kò sọ bẹ́ẹ̀. kò sọ pé la láyọ̀ ẹlẹ́dín náà àmànú ó ní fàtàkù lọ́ọ̀ha ẹ̀páyà ọlọ́ọ̀yà olè àlẹ́bà ẹ̀yin tọpọlọ yín pé ẹ̀yin tó ṣe wípé ẹ kọ́kọ́ ronú náà kẹ́ tó bá gbọ́rọ̀ ẹ ronú bẹ́ẹ̀ bá tún fẹ́ sọ̀rọ̀ wò káwọn tó gbọ́rọ̀ jáde ọlọ́wọ́n bá ní àwọn àfọwọ́nímọ̀ tafsir wọ́n ní tọ́lá wọn bá ń sọ fún wa wọ́n ní wàhúwà mathalun dọ̀rọ̀bà Allahu litamiyiz bayna alhalal walharam wa bayna almuti'i wal'asi wa bayna alradi'i wa jayyid wa qala imaamu alqurtubi allafdu caamun fi jamiici al'umur. يتصور في المكاسب والأعمال والناس والمعارف من العلوم وغيرها فالخبيث من هذا كله لا يفلح àwọn àfọwọ́ni máa tafsir wọ́n ní tọ́lá wọn bá ń sọ láàyè yìí kíkà ṣe pé ká tu lọ́gbọ̀n dán káwá kú ò lérí ẹ̀ àní ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àní gbọ́yé ọlọ́wọ́n ọba ní kúlì. لا يستوي الخبيث ọlọ́nira ànábì sọ fún wọn kí wọ́n ronú sí ọ̀rọ̀ Ọlọ́run la yastawi al-khabithu wat-tayyib èérí ẹ̀gbin ìdọ̀tí àlefiwé nǹkan tó mọ́ kò jọra wọn walaw ajabaka kathratul khabith kódà kó ṣe wípé pípọ̀ ẹ̀gbin kó jọ èèyàn lójú kí gbípọ̀ ẹ̀gbin kó ṣe ní léèmà kò ní sọ di dáadáa láéláé. àwọn àfọwọ́nímọ̀ tafsir wọ́n ní òwe tọ́lọ́wọ́n bá ń pa láàyè ó náà ni ọlọ́run fi ń yé wa wípé a fi wéra wọn in halal àti in haram torí pé alhalal tọ́yìb wàláwó kánà kọ̀lílan ntọ́ bá jẹ́ halal ntọ́ mani kódà kó mani wọn wàlharam khabith wàláwó kánà kẹsíra ntọ́ bá jẹ́ haramu ẹ̀gbin ni kódà kó ṣe kó ń ló pọ̀ jù ẹ̀gbin lẹ̀gbin ó máa jẹ́ halal tó mani tó ń jẹ yẹn ó lóore ju haramu tó fi kàn fi ju haramu tẹ́nìkan fi ra ọkọ̀ ju haramu tẹ́nìkan fi ra gbogbo ilẹ̀ tán èyí tó wá ṣe wípé àlàálì ni tó yẹ pé òun jẹ òun mu o sì ń gbọ́ bùkátà níwọ̀nba gbàgbára rẹ̀ ṣe mọ ọlọ́run ọba ní ẹ̀ lè fi wéra wọn anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni kò di aflaha anabi lóni tó ń ti ṣoríire man asilama ẹni tó bá jẹ́ mùsùlùmí wàrúzikọ̀ kàfáfán tọ́lọ́wọ́n bá ṣe jẹ́ rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì wakọ̀ náà àhúlọ́ òbí máa ata tọ́lọ́wọ́n sì wá fún ní ayọ̀ ọkàn tọ́lọ́wọ́n fún ní tẹ́lọ́rùn lórí tọ́lọ́wọ́n bá ṣe fún àlè fi wé ẹni tó fi gbogbo ilé ayé kó wọ àràmù jọ. ìwọ lẹni tó mọ òun ẹ òun ò mọ kódà kó ṣe wípé gbogbo àràmù ọ̀dọ́ rẹ̀ ló sódó sí ọlọ́wọ́n bá ní wà láwọn àjàbá kàkẹ́ sẹ́rátùl kódà kó ṣe wípé ẹ̀gbin yẹn bó ti wulẹ̀ kó pọ̀ tó a lè fi wé nǹkan tó mọ́ kó la yastawi al-khabithu wat-tayyib. la yastawi al-khabithu wat-tayyib walau a'jabaka kathratu al-khabith. bákan náà ọlọ́wọ́n bá tún pa lówe fún wa ẹni tí ń yapa àṣẹ ọlọ́run al olùṣẹ́ ọlọ́run lójú méjèèjì wal àtẹ̀ntì ń tẹ̀ láṣẹ ọlọ́run a lè fi wọ́n wéra wọn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní afánẹ́jì alul muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun ọlọ́run níṣẹ́ rò pé bákan náà ni wọ́n ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba ni afánẹ́jì alul muslimina kal mujrimin ọlọ́run níṣẹ́ wàá fi wọ́n wéra wọn ni ẹ wàá fi ẹni tó jùwọ́ jù sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run ẹ fi ṣe déédéé ọ̀daràn olùyapa àṣẹ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọlọ́run níbo lẹ̀ ṣe à ń dájọ́ báyìí kò lè jọra wọn ẹ lè fi wọn wéra wọn bó ti wọlé kó mọ ló fi jẹ́ wípé kul la yastawil khabithu wa tayyib a lè fi ń tó mọ́ a lè fi wẹ́gbin a lè fẹ́gbin a lè fi wé ń tó mọ́ méjèèjì ò jọra wọn ló fi jẹ́ pé ẹni tó wá di ẹ̀gbin mọ́rù gbogbo àlámọ̀rí ìgbésí ayé ẹ̀gbin ni wà mat'amuhu haram gbogbo tí ń jẹ ẹ̀gbin ni haramu ni wà mashrabuhu haram ẹni tí ń mu haramu ni ẹ̀gbin ni wà malbasuhu haram ẹni tó ń wọ̀ láṣọ ọ̀nà haramu olùfiwá ẹ̀gbin ni wà gúdíyà bil haram gbogbo ń tó jẹ dàgbà gbogbo tí ń fi ṣe súra gbogbo tí ń fi ń sẹ̀mí lérí gbogbo ẹ̀ dúró lé lórí anábìnrin fa anna yustajabu la anábì níbo làdúrà rẹ̀ ṣe fẹ́ gbà ló fi jẹ́ wípé aklul halal ìmọ̀ jẹun tó tọ́ nínú àwọn tí máa jẹ́ kádùá ó gbà ni nínú tí máa ń ṣokùnfà gbígbà àdúrà ó ní kéèyàn máa jẹ halal bí halal wa ti wulẹ̀ kó kéré mọ́ ẹ̀jẹ̀ ajé ó tó wa kágbá tító pẹ̀lú ẹ̀ ìyẹn ni ò sí láyé mọ́lẹ̀ ni ẹlòmíín bẹ orí para mú ni bẹ́ẹ̀ ni halal tọ́lọ́ wọn bá ṣe fún ó tó àmọ́ látara pé a fẹ́ lókìkí látara pé a fẹ́ ká wa látara pé a ṣe ń tẹ́nìkan ò ṣe rí ó tún wá náwó sí haramu ọlọ́run bá wá ń fi yé wa pé halal tó mọ níwọ̀n ó sì lóore ju haramu tó pọ̀ yẹn lọ nítorí pé ẹ lè fi halal tó mọ níwọ̀n kẹ wá fi wé haramu bó ti wulẹ̀ káramu ó pọ̀ tó ọlọ́run bá ní kul la yastawil khabithu wat tayyib. imaamu Qurtubi nínú tafsiru etí wọn alijamiu li akamil qur'an wọ́n ní àyà yìí ìtọ́lá wọn bá ń sọ ń bẹ̀ wọ́n ní òwe ńlá ni tó kó ń tó pọ̀ sínú gbogbo obì abalẹ̀fadé òun náà ni tó dáa àti tí ò dáa kò lè jọra wọn láéláé oníkàlùkù ló ní inú wọn tó ti jáde ẹlòmíín bẹ ibi tó ti wá ibi ìdọ̀tí ni ẹlòmíín bẹ wọ́n bá kì í ibi ẹ̀gbin lákì í mọ́ ẹlòmíín sì ń bẹ bẹ́ẹ̀ bá kì í ó ní kò lè mọ́ rí bẹ́ẹ̀ báwọn baba tó bí ṣe rí nànà ló fi jẹ́ pé ẹlòmíín baba fẹ́ fẹ́ àwọn ilé ebo ni wọ́n ti bí wọn ìyẹn ni òsì máa lè ní àmọ́ bí báyìí ni àmọ́ àwọn baba rẹ wọ́n ṣèyàn dáadáa àmọ́ àwọn tó bí baba bàbá ẹ̀ náà wọn ò fi dáadáa ròyìn wọn rí bẹ́ẹ̀ sì lẹ́lòmíín ó yọjú wọn ní àfi bẹ́ẹ̀ àmọ́ àwọn tó bí kódà wọn lè má fowó ròyìn wọn àmọ́ àwọn tó bi kò lè má rí bẹ́ẹ̀ lóbi jọ́ pé kó láyé sítáwò lẹ́ka bí ìṣòwò àtọ́yé bẹ̀ bíbí rẹ̀ ò ṣe é fowó rà á lè fi wéra wọn ìmáàmù Kúrútùbí ó ní ìtumọ̀ àyà yìí ibi abálẹ̀ fàdé ó wọnú nasab ó wọnú ìran tí kò wá ti jáde ó wọ ṣẹ́ kó wá ó wọnú wà kó wá ẹni tó níwọ̀ ọmọlúwàbí àwa fẹ́ fi wé ẹni tó níwà ẹni tí ìwà aláìlẹ́kọ̀ọ́ ìwà àṣà ìwà aláìnítìjú sáwà fi wé ẹni tó lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó sì tún rẹ́ni kọ́ ẹlòmíì fẹ́ gbẹ̀kọ́ ṣùgbọ́n kò rẹ́ni kọ́ tó bá pé sára ẹlòmíì ó rẹ́ni tí ó kọ́ òun náà tó ṣe tán ó fẹ́ gbẹ̀kọ́ ẹ lè fi wé ẹni tó ṣe pé ìta ní ń kọ́ èyí tó rí tó ṣèṣì rí mú ìta ló ti rí ṣùgbọ́n ẹni tó lẹ́kọ̀ọ́ láti inú ilé ó tún mú ti ta náà mọ kúnlá ẹsẹ wẹlẹ kábí ìfowó àtọyìn. kúnlá ẹsẹ wẹlẹ kábí ìfowó àtọyìn bọ̀wá náà àìjọ náà kẹ̀kẹ́ sọ́ńtò kábí pàtàkùnlá màyà olè àlùbáàbí làálàkùn tó fúnlẹ̀ hàn. ọlọ́wọ́ bá jẹ́ kó yẹ wa wípé tí ò bá jọra wọn àìfi wéra wọn àyàtọ̀ síra ẹni níbi ìtìmọ̀ ayàtọ̀ síra wa níbi tìbi tí kó wá ti jáde ayàtọ̀ síra wa nínú wà ayàtọ̀ síra wa nínú ìṣesí àlè fi mùsùlùmí káfíwé kẹfẹ́ àfilè fi wẹ́n tó pààyà ọlọ́run ọba káfíwé tí ó bẹ̀rù ọlọ́run àlè fóbìnrin mùsùlùmí tí ń bọ ara rẹ̀ káfíwé obìnrin tí rí òun kò jọra wọn láyé ẹsẹ̀ wí ọlọ́run ni ẹ má fi wọ́n wéra wọn. ìmáàmù Ṣàfi'í kọ́lọ́mọ bá kó bá yọnu sí wọn ó ní anásù yẹjìmọ́ òhún ṣàmúlò wà bẹ́ẹ̀ iná humu. anásù yẹjìmọ́ òhún ṣàmúlò wà bẹ́ẹ̀ iná humu. filakil farikun wà fil adabi wal hasabi. filakil farikun. anáṣù yajima òhun ṣàmúlò wàbá iná wùmù ó ní gbogbo èèyàn pátá ẹ rí i pé tí gbogbo wa gbogbo èèyàn láyé pátá èèyàn náà ni wọ́n pe gbogbo wa abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ń láàrin wa mùsùlùmí ń bẹ ó ń bẹ láàrin wa mùmìnì ń bẹ. ó ń bẹ láàrin èèyàn olórí ire ń olórí ń ẹni ọlọ́run ọba ń bẹ ẹni èṣù ń bẹ ọlọ́mọṣẹ́wálẹ́ ni èṣù. ṣùgbọ́n èèyàn náà láàfin kó gbogbo ẹ̀ àwọn èèyàn ìmáàmù ṣàfi ló sọ wípé anásù yẹjú máa wò wọ́n ṣàmúlò. anásù yẹjú máa wò wọ́n ṣàmúlò àkójọ pé èèyàn ni gbogbo wa ó kó gbogbo wa jọ èèyàn ni gbogbo wa lóòótọ́ èèyàn ni wá èèyàn náà ni pírẹsidẹ́ǹtì tóun fi ń bọ̀ tílẹ̀ fi ń rọ́ èèyàn ló náà ṣùgbọ́n tá a bá wò dáadáa Imam Shafi'i oníyàtọ̀ ń bẹ fil akil farikun wà fil adabi wal hasabi fil akil farikun wà fil adabi. فرق وفي الآداب والعصر في الدين فرق وفي الآداب والعصر في الدين nínú sísìn lọ́hùn nínú kásúmọ́ lọ́hùn àyàtọ̀ síra wa ìyàtọ̀ ń bẹ àyàtọ̀ síra wa ẹlòmí ń bẹ hasabe fi الدين فرق وفي الآداب والعصر ẹlòmíì ń bẹ nínú wa bó bá ṣe nǹkan kan tó wá gbọ́ wá sí bọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ jìnnìjìnnì á sì bá ẹ̀rọ ọlọ́wọ́n bá bá bọ́n báyìí sọ̀fẹ́ lómi pé n tó ṣe ọlọ́wọ́n bá ọ̀fẹ́ yóò ní ẹ lọ sọ fọlọ́ onísọ́mà ìyàtọ̀ ń bẹ láàrin ara wa fi dín ìfàrẹ́ kún wà fẹ́ àṣà wà àṣà bí fi dín ìfàrẹ́ kún wà fẹ́. wá sí tẹlómiì gbọ́ tómi ń jáde lójú ẹ̀ lẹlómiì gbọ́ ló ń bú ẹ̀rìn òun sọ pé ta lọ́dọ́rùn rí ìyàtọ̀ ń bẹ láàrin ṣùgbọ́n èèyàn kan náà ní gbogbo wa fil ilmi farqun wa fil adabi wal asabi fil ilmi farqun wa fil adabi nínú mà àyàtọ̀ síra wa fil ilmi farikun wa fil adabi wal hasabi fil ilmi farikun wa fil adabi wal hasabi. ìtẹ́lómi ń bẹ tí ò gbọ́rí láyé lẹ́nu ọmọ èké ìyẹn sì máa gbọ́ bọ́mọ èké tún wá mọ ìmọ̀ tún wá dópin èyí wọ́n rò pò sọ tó sọ tẹ́nìkan ò gbọ́rí ní òtún wá sọ fún pàṣẹ òtí kankan bọ́lá wọn bá ṣe ṣe gbogbo ẹ̀ nìyẹn wà fẹ́ àdábẹ̀ wal hasabi fil ilmi farqu wà fil àdábẹ̀ wà fil àdábì nínú ẹ̀kọ́ àtúnyàtọ̀ síra wa ẹlòmíà mọ anímọ̀ gbogbo ayé ó gbà kó nímọ̀ ṣùgbọ́n níbi ìwà ńkọ́ wọn ní ṣùgbọ́n kì í sọ ọmọlúwàbí àṣà ẹni tí ò wá nímọ̀ tó yóò wà mọ wúlò ẹni tí ó wá ní mọ́tò àwọn èèyàn wá ní mọ́bi tí mọ́tò ń mọ́ látara àwọn ọmọlúàbí tó ń bẹ lára ẹ̀ èyí tó wá ní mọ́ tí gbogbo ayé fẹ́ mọ́ mọ́bi tí mọ́ rẹ̀ mọ́ àwọn èèyàn onígbà tá a bá kéwú lọ́dún ẹ̀kọ́ wá ń kéwú fèlè elmi fari kó wà fẹ́ àdàbí àṣàbí fèlè elmi fari kó wà fẹ́ àdàbí fèlè àdàbí ayàtọ̀ síra wa nínú ọmọlúàbí àjọra wa bó ti wulẹ̀ ká ṣe tó àlè rí bákan náà jọmíjọmí òkúrò lèyìn ó padà wá dà ìkáwọ́ ọ̀dọ́gba ìwà wa ò ní rí bákan ìṣesí wa ò ní jọra wa àní rí bákan nínú ròrí àní rí bákan nínú ìgbọ́rọ̀ kalẹ̀ àní rí bákan nínú hùwàsí fèrè elimi farẹ kọ́ ọ wà fẹ́ àdàbí wàlẹ́ àṣàbí fèrè elimi farẹ kọ́ ọ wà fẹ́ àdàbí wọ́n fi lẹ́ àdá àbí wàhálà hasabi níbi tí kó wá ti jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò jọra wọn tí wọ́n bá ń kí baba ńlá baba baba tẹlomi dáadáa láti máa bá ń bẹ̀ ẹ̀ ní rí àsádànù kankan pé bó ṣe rí iná àwọn tí wọ́n bi àwọn tán bí àwọn tó bi àwọn tó bá àwọn tó bi kò lè má rí bẹ́ẹ̀ ẹlòmíín sì ń bẹ nígbà á bá fi kà ẹyọ kan ẹsàjà dalẹ ẹ má jà sọ̀rọ̀. àríbá kan náà fèlè elmi farekọ wà fẹ́ẹ́ àdàbẹ̀ wàlẹ́ àṣàbẹ̀. في العلم فرق وفي الأداء ìmáàmù ṣàfihì ó wá ń tẹ̀síwájú ó ní tá a bá wá wo gold àti ibris wọ́n gbé kíní ní bronze méjèèjì yẹn wọ́n jọra wọn ní àwọ̀ pupa fẹ́sífẹ́sí ṣùgbọ́n tá a bá padà wá gbéyẹ̀wò wá tẹ̀fọ́dé lọ́lẹ́ dàbí tá a bá gbéyẹ̀wò síra wọn góòlù àgbùdọ̀ fi wé bronze wọ́n lè jọra wọn ní wọn jọjọ yẹlò ṣùgbọ́n gold wà tẹ́fùdì lólè dábẹ́ ọlọ́wọ́n bá ní kú láyà stẹ̀wì alkhabith wa tọ́yìb ọlọ́wọ́n ní ẹ̀ lè fi wọ́n wéra wọn ọlọ́wọ́n ní kò jọra wọn ẹ̀gbin ìdọ̀tí àti nǹkan tó mọ́ ẹ̀ lè fi wọ́n wéra wọn kò jọra wọn nínú ìwà kò jọra wọn nínú ẹ̀sìn kò jọra wọn nínú ìṣesí kò jọra wọn ntí bá ti ń jẹ́gbin ẹ̀gbin náà ni ó máa jẹ́. يا أيها الذين آمنوا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها ọlọ́run ọba ní kò jọra wọn alakabith ní tó bá jẹ́gbin wà tọ́yìb àti ní tó mọ́ wàláwọ́ àjábákà kathratul khabith kódà kó ṣe wípé pípọ̀ ẹ̀gbin tó bá ń ṣenilé mọ̀ ìṣenilé mọ̀ rẹ̀ ò sọ́ di mímọ́ bó ti kẹ́gbin ó pọ̀ tó ìyẹn náà kò padà sọ di nǹkan tó mọ́ láéláé bí ìbàjẹ́ ṣe wulẹ̀ kó kọ̀ tó kò ní jẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run kódà kó ṣe pé gbogbo ayé ní ìyapa àṣẹ ọlọ́run kó wá ṣe pé ẹni tí ń ṣètò ọlọ́run wọn kéré ló ń kà ìyẹn wàá sọ pé kọ́lọ́run kó bàbàrà àwọn tí ń yapa àṣẹ ọlọ́run látara pípọ̀ wọn kọlọ́n wá fojú rẹ̀ na ẹni tí ń ṣe lọ́n kódà kó ṣe pòun nìkan ní ìṣe ọlọ́run ní gbogbo àtọ́lọ́wọ́n bá dá. ọba ni kódà kó ṣe pé pípọ̀ bá rí yóò ṣèyàn lé mọ̀ báyé ṣe rí nìyẹn ọba ọ̀fẹ́ èyí tọ́lọ́run ọba fẹ́ yóò wá wọ́n àti rí yóò ṣòro fífẹ́yàwó ó ṣòro ṣíṣe ó jẹ ó rírí àlàámù jẹ ọlọ́run bá ní ká má jẹ́ kíyàn ó tàn wá jẹ bó ti wulẹ̀ kí bàjẹ́ ó pọ̀ tó ìyẹn ò sọ pé kò di dáadáa lọ́dọ̀ ọlọ́run kul la yastawi. kul la yastawi al-khabithu wat-tayyib walaw a'jabaka kathratu al-khabith fattaqullaha ya ulil albabi la'allakum tuflihun. fattaqullaha ọlọ́run ọba ní ẹ páyà ọlọ́run nítorí pé tí èèyàn ò bá ṣe sùúrù téèyàn ò bá sì fi bẹ̀rù ọlọ́run ọba àti páyà ọlọ́run lò sẹ́mi tó bá wá di pé ntọ́lọ́run ọba ọ̀fẹ́ ló pọ̀ ju ntọ́lọ́run fẹ́ lọ ẹ̀mí a sì fẹ́ fà sí ntọ́lọ́run ọba ọ̀fẹ́ tó bá ṣe wípé ẹ̀gbin òun ló pọ̀ ju ntó máa lọ ẹ̀mí a fẹ́ fà sẹ́gbin gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí ẹlòmíì ó àti ẹ̀ dáṣà wípé àràmù àràmù àràmù gan ò mọ́ èyí tó ṣẹ́kù níbi àràmù gan àwọn tó pọ̀ ń di ẹ̀ àlàálì òun ìyẹn ti tán láyé ṣùgbọ́n àràmù kò tún pọ̀ gan-an mọ́ àwọn tó tún ń du àràmù yẹn gan àwọn pọ̀ ń díẹ̀ jẹ̀mọ́ níbi táyé bá ti ń dárú àṣà yẹn ṣé wọ́n lọ́wọ́ a máa sọ pé kan làràmù ṣùgbọ́n làwọn ọba ní fatakulọ́ àbíkẹ́yìn ó bẹ̀rù ọlọ́run كان القرآن تبدى لكم عفى الله عنها والله غفور حليم ọlọ́run bá ní fàtàkù lọ́ọ̀ha ẹ páyà ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run nígbàtí àràmù àti khabithu tí wọ́n bá ń salápa tètè níwájú yín tí halali ń fà kùn tẹ́ ń fà tí ò gba fífà sùmọ́kẹ́ tó sẹ́wọ́ sí àràmù ó ti dé ọlọ́wọ́n bá ní tó bá yẹ pásìkò yẹn lẹ bára yín láyé tó bá yẹ pé wá àwùjọ bẹ́ẹ̀ lẹ bára yín fátakó lọ ẹ páyà ọlọ́run. yàwó lè lálẹ́ òwe lọ́lọ́wọ́n bá ń pa ọlọ́wọ́n bá ní mo pe gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́gbọ́n mo gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ nílàákàyè làbíbù ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ pípé ló bù làákàyè tó pé tọ́lọ́wọ́n ní ya ulil alibab ọlọ́ni mo pe ẹ̀yin tẹ lọ́pọlọ ẹrunú sí ń ta wí ẹ sì fi ṣiṣẹ́ ṣe láàlákún kẹba àlè jẹ́ni tí ó là ajẹ́pẹ́tẹ́ yìí ò bá fi ṣiṣẹ́ ṣe èèyàn nílà nílà tá ń sọ kì í ṣe pé owó tayé ṣùgbọ́n lílà tá ń sọ náà lẹni tó wáyé tó sì lábọ̀ ọ̀rẹ́ lọ́dọ̀ níta sọ yìí ẹ fi ṣiṣẹ́ ṣe ẹ má wo pípọ̀ haramu kẹ wá sọ pé ọlọ́ngàn ò lè bìyàn léèrè tọ́lọ́n bá ní kó ń wo bí nàìjíríà ṣe rí yóò dájọ́ nàìjíríà lọ́tọ̀ ni ta ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ta bá wo nàìjíríà lóòótọ́ ẹ wo gbogbo àyè pátá bó o bá ibo ló wá fẹ́ sára sára sára tó ní fara gbá èéfín haramu bó o ló ti fẹ́ sára tó tó fi dórí gate man bó o bá fún ní nǹkan kò ní sí géètì.

ó gbìyànjú gẹ́gẹ́ bí ọmọnìyàn ó sapá láti sa fún haramu ọlọ́run wàá wo tágbára rẹ̀ mọ́ tọ́ ọlọ́run wàá fojú fo èyí tó bá sẹ́kù gẹ́gẹ́ bí ìbéèrè táwọn èèyàn ń ti lásìkò tó gbúdọ̀ débẹ̀ tó bá léètì ó kí ọkọ rẹ̀ lọ nígbà tó dọ́nà ọlọ́pàá bá wọ́n ní kókó òwe jáde gbogbo wọ́n tún béèrè nǹkan mi gbogbo ẹ̀ ló pé páàkì ah, kí tún ní ká paaki sí ṣé la jẹ ni òun kájú lọ ibì kan àní o páàkì kò sí tó wà ń bọ́ bá sá lọ á tà bọ́ ah, á ọ o ti gba sùúrù nígbà lọ súnmọ́ ẹnìkan wọn ni àfa ẹ ẹ wá nǹkan bọ́ìsì ẹ máa bá yín sọ fún wọn ẹ sá wá nǹkan fún wọn kankan bẹ́ẹ̀ sì ọ̀wá ní ní option ju wípé kó o fún wọn lọ fatakula mọ́sítátátù àwọn ni wọ́n lẹ́sẹ̀ ìwò lẹ́sẹ̀ mọ́ bọ́rọ̀ orílẹ̀-èdè wa ṣe rí nìyẹn á sá sá débi pé kọ́lọ̀ náà rí ọ̀pọ̀ sá èyí tó ọba ọba ó yí ọ lọ́hún ṣùgbọ́n ọ̀wọ̀ gan náà wá rí pé ọlọ́run kú ti mọ̀ pé bí nàìjíríà ṣe rí nu là ọlọ́run ibi ó bá ti lè sásá àfìgbà tó bá wá dépò làlúrí tí ò ríbi tì í sí mọ́ ọlọ́wọ́n ọba náà ti rí abdururat tubihul mahdurat àwọn àfáàní làlúrí ní ò tọ́ àmọ́ sọ́dẹ̀tọ̀ tí làlúrí bá dé ṣùgbọ́n tí ò sí làlúrí kankan ní ò tọ́ yẹn ti wá mọ́ wọn náà la àdánwò ni fatakunla ọlọ́run ní ẹ̀pá yẹn ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọ lọ́pọ̀lọ́ pípé kẹrù oníṣòwò tọ́lọ́run ọba ń pa aláàlákùn tó fún kẹ lè jẹ́ni tí ó là yá ayọ̀ alladhina amanu. ọlọ́run ọba tún fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ torí pé tán bá pè yàn ní mùsùlùmí almuslim huwa almuadab mùsùlùmí lẹni tá a gbúdọ̀ ráwọn ẹ̀kọ́ nínú ṣeṣe ẹ̀ nínú sọ̀rọ̀ sí mùsùlùmí ó gbúdọ̀ kún fẹ́ kọ́ nínú ṣeṣe mùsùlùmí a gbúdọ̀ rẹ́kọ̀ọ́ ńbẹ̀ nínú ìhùwàsí mùsùlùmí a gbúdọ̀ pàdánù ẹ̀kọ́ nínú ìhùwàsí mùsùlùmí kí nìdí tó fi rí bẹ́ẹ̀ nítorí pálí kuran látòkè délẹ̀ ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ń tún wa ṣe ó ń ṣàfọ̀mọ́ wa ọlọ́run bá wa fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bá a ṣe máa béèrè béèrè abẹ́rẹ́ nǹkan jẹ mọ́ ẹ̀kọ́ béèyàn ṣe béèrè béèrè lọ́wọ́ ẹni tó mọ̀ a fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹni tó mọ̀ jù wá lọ torí pé ọlọ́run ní fasalu ahaladekere. nǹkan la ọlọ́wọ́ bá ní ẹ béèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ tẹ́ ẹ bá mọ̀ bó ṣe wá tú wàá náà ó tún wá fẹ́ kọ́ sí ẹlòmíì ń bẹ yóò béèrè béèrè ìbéèrè rẹ kò ní dáhùn ìjà bàtí èyí tó dáa jù ní o náà sì ni kéèyàn má dáhùn kéèyàn dalẹ̀ kọ́rọ̀ àwa mùsùlùmí má bàa wá rí bẹ́ẹ̀ ọlọ́run wá tún kọ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ń béèrè béèrè torí wípé lomi ń bẹ tí bá ń béèrè béèrè yálà lọdọ òbí rẹ ẹni tó jù ú lọ àbí bí ó ṣe béèrè nínú béèrè bí kéèyàn máa béèrè lọwọ ẹni tó jù ní lọ nínú mà wípé ẹ ṣé kí lọ́mọ nípa ẹ̀ lọ fẹ́ sọ àbí wọ́n fẹ́ béèrè tí ò yí ọ bẹ́ẹ̀ sáwọn àgbẹ̀jọ kí lẹ́mọ nípa àyà kan báyìí ah kí lọ́mọ nípa rẹ̀ àbí nǹkan báyìí ò yí ọ ò fẹ́ béèrè ẹni tó jẹ́ gbẹ́ ẹni lèyàn lè máa bá sọ yẹn ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn já lọ kíyèsí ẹ̀kọ́ ń bẹ nínú Islam ẹlòmíì ó béèrè béèrè tí dèmi pé àfọwọ́ àmọ́ sọ pé kí ló fẹ́ sọ gan-an níbo lọ ń lọ bí ó ṣe máa lọ wájú ni ó máa lọ ẹ̀yìn bí ó ṣe máa lọ wájú ni ó máa lọ ẹ̀yìn ọ̀wá ní mọ̀ kí ló fẹ́ sọ gan ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run ọba ti kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo là á ṣe béèrè ìbéèrè ìbéèrè wo lèèyàn lè béèrè tó lè tún ṣokùnfà fìtínà fún ni ọlọ́run wá sọ àyà kalẹ̀ láti kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ ọlọ́run látijọ́ náà ó sì tún jẹ́kọ̀ọ́ fọwọ́ mùsùlùmí tẹ́ni ọlọ́wọ́n bá ní ya ayọ́ àmánú ọlọ́ni mo pẹ́yìn tẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ látàsálù àna àṣìyá à ẹ má ṣe béèrè béèrè àbéèrè kú dórógbó ìbéèrè àbéèrè kú dórógbó ká béèrè èwo kọ́kọ́ dáyé nínú ẹyin atadìẹ èyàn béèrè àbádìyẹ ni èwo la wá fẹ́ mọ̀ mbẹ́ tó o bá wá mọ̀ ọ́ tán kí lọ bẹ́ẹ̀ fi ṣe kí ni bá ṣe pọ̀ eyín lórí àlámọ̀rí ẹ̀sìn latas aluwana ṣíà ọlọ́ni ẹ mọ̀ mọ̀ béèrè béèrè àbèrè kúdórógbó lérí àwọn nǹkan kan ntubudalakun tasokun èyí tó ìgbẹ́ tó bá padà wá tẹnu bọ̀rọ̀ yẹn yóò padà kó bànújẹ́ báyìí inú yín náà ò ní dùn tí wọ́n bá kẹnu bọ́ ń tẹ béèrè yẹn tí wọ́n bá fà á lójú ya ẹ wà á mọ kábàámọ̀ pé bá sì mà kí n má béèrè béèrè. èyí tó ti mọ̀ wípé ẹlòmíì ń bẹ nínú mọ́ṣáláṣí ẹnìkan ń bẹ nínú mọ́ṣáláṣí tó ṣe pé nǹkan ni ẹni tọ́lọ̀ ń kókò kárí inú mọ́ṣáláṣí lé lọ́wọ́ ó sì láwọn ṣe sí kan èyí tó kù díẹ̀ káàtó lápèjúwe onítọ̀ ń jẹ́ dàdá ni ọwọ́ aláwọn tó kù díẹ̀ káàtó ìwọ àfa wá sí wá sí mọ́sálásí wọ́n ń béè lọ́wọ́ rẹ pé ẹ dákun àfa ẹ dákun tí dàdá ní mọ́sálásí kan tó bá ṣe wípé ó ní wà báyìí ó ní wà báyìí tá a ṣe dọ́mọ ń kírun tí sì máa ń dúró sáfù wájú sáfù wájú náà lẹ́ni ẹ sì wà. wọ́n wá ń bi ọ́ léèrè béèrè yìí sọmọ pé béèrè tí wọ́n ń bi ọ́hún tó òfin ni wá ṣe wá sí ibẹ̀ ńlọ lamọ́ ni wọ́n ń bi ọ́hún. látàsálò àná àṣeyá tí wọ́n náà bá wá jẹ́ ọlọ́gbọ́n tó jẹ́ni tí wọ́n kọ́ tọ̀rọ̀ sì yé ó wàá lo làákàyè lórí ìbéèrè tí wọ́n ń béèrè torí pé kò sí ní ta fẹ́ fààyàn nínú káfíńra wa ṣẹ̀sìn kò sáǹfààní kankan bẹ́ẹ̀ bá a bá fẹ́ túnra wa ṣe Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe túnra ẹni ṣe èèyàn ó túnra ẹni ṣe láàrin ìwọ àtẹnitọ̀ ọlọ́ba tó bá rí ní tó kù díẹ̀ káàtó nínú ṣe ṣe ó wà lọ́ba gẹ́gẹ́ bí ọmọ àyà rẹ̀ nínú ẹ̀sìn pé mo gbọ́ báyìí àbí mo rí báyìí tí ó sì bẹ́sìn mu kí ló dé tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ kọ́lọ́hún ò fẹ́ ni ó ṣeé ṣe níwà àti ẹnìkan kọ́lọ́hún sì ro ẹ̀mí ẹ̀ àmọ́ tá a wá ń bẹ ní gbangba tó wá ní ẹni kó dà ní onítọ̀ ń bẹ láàrin wa báyìí ẹ̀mí rẹ̀ ò ní gbà ó tún ṣe ìyàtọ̀ ń bẹ láàrin ìtúniṣe àti ìfiniṣẹ̀sìn Islam ò faramọ́ ìfiniṣẹ̀sìn islam fara mọ́ àtúnṣe torí pé kò túnṣe ibẹ̀ lóore wà ṣùgbọ́n ọ̀wá ń fi ń ṣẹ̀sìn ọ̀wá kí gbogbo ayé ó lè mọ̀ ṣé ẹ̀ wá àtúnṣe ìbéèrè tẹ́lómi ó béèrè ìbéèrè ìdá wàhálà alẹ̀ ìbéèrè tẹ́lómi ó béèrè ìbéèrè ìdá fìtínà alẹ̀ ìbéèrè tẹ́lómi ó máa béèrè ìbéèrè ìgbé onímọ̀ ṣubú àwọn àfa wọn lẹ́lómi àwọn máa bẹ ó ti lè lọ ka nkankan kan yóò ti ka nǹkan yẹn odidi oṣù kan yóò sá máa kà á tó bá wá ka nǹkan yẹn dáadáa lórí mọ́sálà yẹn ó wá lè lọ sọ́dọ̀ àfáà kan kó béèrè béèrè yẹn lójú gbogbo èèyàn àfáà yẹn sì ní kò sẹ́ni tó mọ gbogbo nǹkan tán òun kàn lè ká lérèfé kó kàn sọ lérèfé bó ṣe sọ lérèfé òun kó wá nítọ́ ẹ lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ bí ogun ló ń bẹ ẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí ni máa ni ah, bó ṣe ń da ogun àwọn afọ ẹlẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ níbi tó fẹ́ mọ ìwà rẹ̀ ní wù yẹn tó bá tiẹ̀ rí pé onímọ̀ kan tó bá sọ nǹkan kan ó wà lọ bá níwà tiẹ̀ nìkan tó bá wá torí pé kò sẹ́ni sọ wípé tó owó mọ̀ tó ké nínú tíra sọ báyìí tó o bá fún òun tún lékún nínú ìmọ̀ nìyẹn ó súnmọ́ tó bá tún dọ̀la yóò tún tún sọ èyí a wí lánàá pé mẹ́ta ni méjì lánàá ọlọ́run tún wọ́n tún tọ́ aṣọ náà wọ́n tún fi tí àhàn wá yóò tún tún sọ ó tún gba aládàá lọ́dọ̀ àmọ́ pẹ̀lú àníyàn pé ẹja bí ní béèrè tí ò ní tó níyàn tó gbé nìyẹn ń tóbi dàlà kó taṣọ ìgbà tó wá rò pé kò ní mọ̀ ọlọ́run fi mọ̀ ìwọ rò pé òní mọ̀ pọ̀ òun mọ̀ yóò sì nínú hadith afawa Anas ọmọ Malik ó ń wá ń béèrè àwọn ìbéèrè ń wá pọ̀ hadith yẹn gùn nígbà tó wá dójú ẹ̀ anabi ni fọwọ́ lọ anabi ni mo fọlọ́ ń múra la tas'aluni an shay'in illa akhbartukum bihi ma dumtu fi maqami hada anabi ni kò sí ń tẹ́ béèrè lọ́wọ́ mi láàyè tí mo wà ẹ̀ ń ní lọ́lé ń sọ gbẹ̀ fún anabi ọlọ́run ni mímọ́ náà ẹ̀ ń dán mi wò ni ẹ fẹ́ mọ ibi mo mọ ni anabi ń fi ìbínú sọ̀rọ̀ níjọ́ náà látara ní táwọn èèyàn anabi ni mo fi ọlọ́run tó dá mi búra kò sí tẹ kò sí nǹkan tẹ bí mi léèrè níbi tí mo wà yìí n ò ní kó n bí ti fi sọ fún yín àfọwọ́ ọmọ wọn bá ń anabi pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kò ti rojú anabi sallallahu alayhi wa sallam ojú anabi ti yí padà fàkọ́mọ ilé yìí rọ́jò lòun arákùnrin kan bá dìde ó bá lọ bá anabi sallallahu alayhi wa sallam ó bá ní ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run àyìnà mọ̀dẹ́kálì ọ̀dà níbo lọ̀rọ̀ mi ò já sí ya Rasulullah ẹ̀rọ òjíṣẹ́ ọlọ́run ní bá fàáyé lẹ́ ń bo ní ọ̀rọ̀ mi ò já sí anábì ní anar ọmọ iná ni ọ iná lọ́wọ́ a àwọn bá ní wọn bá sì mọ̀ kó mọ̀ béèrè ọlọ́run ya ayyuhalladhina amanu la tas'alu. وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم يا أيها الذين آمنوا أراكني bó ṣe béèrè ọ̀hún tán Ànábì ní iná lọ̀rọ̀ ló já sí ah, wàhálà bàbá ọlọ́run la tasalu an àṣìá ṣe bá a sọ fún yín ẹ má ṣe béèrè nípa gbogbo nǹkan èyí tí bukato béèrè fún ẹ nbeere ń béèrè rẹ̀ ẹ̀yin tó béèrè alẹ́ àkún èyí tó yẹ pé tí wọ́n bá fi tẹ́ ń béèrè hàn sí yín tán taṣọ ọkàn yóò nínú jẹ́ nígbà tọrọ ọjà sínsìn wàá lọ wàá níbọ̀ wáyé nígbà tí arákùnrin sọ tán anábì ní iná ah. abdullahi bunu arákùnrin kan náà bá dìde òun náà ó ní mọ́n àbí ya Rasulullah tá n bàbá mi ẹ wò béèrè nígbàdàn bí ọmọ ọlọ́run ọ̀dà ta ni bàbá tó bí mi ó wá dún níwájú anabi sallallahu alayhi wa sallam anabi ní abuka Huzafa anabi ní bàbá rẹ Huzafa rẹ olóbi ọ gbàtà anabi wa ń sọ̀rọ̀ yìí arákùnrin yìí bá anabi ṣe sọ̀rọ̀ yẹn jìnnìjìnnì wá ba nítorí pé kò sáfà yẹn ó bá ìyá rẹ̀ ṣe sí náà ni ọ̀rọ̀ tó sì pamọ́ ni tẹ́nìkan mà òun ò sì ní mọ̀ pa nàbí wà máa yá tí kò wà nílẹ̀ wá inú wa ilá wa kí lè fẹ́ bí tí ò ní sọ anábì ní hùdáfà bá ní ìyá ṣe sọ̀rọ̀ tẹ ìyá rẹ̀ bá jáde pé ọmọ àlè ni wọ́n mọ̀ yìí pé ah ṣe bí n táwọn lárúbáwá máa ń ṣe nígbà ìmọ̀ kan tí mo fa ìmọ̀ ṣe ó sì wá tú àṣírí mi ní gbangba ọmọ yẹn wá sọ níjọ́ náà wípé fakọ́lá wàláì a ó ní mo fọ́ lọ́wọ́ ọba múra láwọn alhaka ni bi abdi aswad lalahiktubi ó ní kánà bíi sì wàá tiẹ̀ sọ fún mi pé ah, ẹnìkan ẹnìkan ni bàbá rẹ tí ò lámọ́lẹ̀ bá nù wọ́n bá mọ̀ tó akarajà wọlé bukhari imam bukhari ló gba àdìsí wa ṣé bóun ló béèrè ó sì gbọ́ ojú wa ti ìyá rẹ̀ ojú tí òun náà ń ànábì ní ùdáfà ló fún yẹn ní tẹ́nìkan kò sì mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá ní ayọ̀ lẹ́dí náà àmánú. ọlọ́wọ́n bá fi ní ayọ́ lẹ́dínà àmọ́nú ọlọ́ni mo pààyàn tẹ gbọ́ lọ́wọ́n bá gbọ́ látàsí àlò ọ̀nà àṣìyá à ẹ mọ̀sẹ̀ máa tọpinpin ìbéèrè kẹ wá di ẹlẹ́gbẹ̀rún ìbéèrè ìbéèrè sá ìbéèrè sá ìbéèrè nínú èyí tó béèrè tí wọ́n sọ èwo ló tí mú ló ń bẹ̀ èwo ló ló ń bẹ̀ la tasalu an àṣìyà ẹ mẹ́jọ níta ń sọ kìí ṣe pé tá a bá parí tẹ̀síìrì ká mọ́ béèrè béèrè ṣùgbọ́n tá à ń sọ ni pé ìbéèrè tí bùkátà ò béèrè fún ìbéèrè tí ò nítumọ̀ ìbéèrè tí ò ṣe ọ́ láǹfààní nínú ọ̀rọ̀ ilé ayé kò ṣe ọ́ láǹfààní nípa ọ̀rọ̀ àlìkìyàmọ̀ rẹ kí ló ń béèrè sí i ọlọ́run bá nírú béèrè bẹ́ẹ̀ ẹ̀yẹ máa béèrè ntúbidàlákùn tàṣókùn ìbéèrè tó yẹ pé tí wọ́n bá fi hàn yín tí wọ́n bá sọ bó ṣe jẹ́ fún yín tàṣókùn à yóò kó bànújẹ́ bá ọkàn yín bàjẹ́ tẹ́ ẹ bá gbọ́rù ìbéèrè bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna allah faradol faroid ọlọ́run ọba ṣe àwọn nǹkan lọ́ràn yẹn fún wa àwọn tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn fàlà àtúndọ̀ yẹn ha àgùdọ̀ fi gbogbo alamọ irun ọ̀ràn yẹn ló jẹ́ wàhádà hududa ọlọ́run ọba sì ó gbé ààlà kalẹ̀ fàlà tààtàdúwà ẹ̀ gbọ́dọ̀ tayọ àlà ọlọ́run wàhárọ́mà àṣìyá à. ọlọ́run ọba ṣe àwọn nǹkan kan léèwọ̀ alátẹ̀yìnkú wa ẹ ò gbúdọ̀ fagagá ọlọ́run ọba ya wàsákàtà àná àṣìá ọlọ́run wa dákẹ́ lórí àwọn nǹkan kan kò pé ní haramu kò pé ní halal ó dákẹ́ lórí ẹ̀ falatabu hasu rahmatan ọlọ́run ọba fi ṣèkẹ́ fún yín ni ló fi dákẹ́ lórí ẹ̀ falatabu hasu àná ẹ má tọpinpin ẹ má wá tọ́lọ́run ti dákẹ́ lórí ó fẹ́ kẹ́ ẹ ṣe ni. ṣùgbọ́n kẹ́ ẹ wá máa wádìí kẹ́ ẹ máa tọpinpin kí ló dé ọlọ́run fi ní ká máa jẹ̀bà kí ló dé ṣé ọlọ́run ò lè ṣe ẹ̀bà ní aramu kí ló dé tá a fi ń lo epo bẹ̀tìsíbára ọ̀pẹ́ náà ti mú ẹ mú kí ló dé tá a fi lè kí ló dé tépo fi jẹ́ ẹ̀tọ́ tí ò fi jẹ́ aramu tọ́ ẹ pé gbàtí Kùránì ń sọ kalẹ̀ ní ẹ̀rú abanẹ́bí pé ah tọ́lọ́n bá tún sọ ọ́ dà aramu mọ́ ẹ lọ́wọ́ ńkọ́ tọ́lọ́n ní ṣe aramu lànà bí fi ìyìn tó bá ti sọ fún wọn ni ẹja dúró lé lórí ẹ mọ̀jà àtọpinpin ìdí nìyẹn tó fi jẹ́ wípé nígbà tó lọ́wọ́ ọba ní kánẹ́bí òkírun tàràwí ìrun ásámú ànábì kọ́kọ́ kí lọ́jọ́ kìíní àwọn èèyàn tó lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ó dijọ́ kejì àwọn èèyàn tó wọ́n kìíní jẹ̀mọ́ ìgbà tó dijọ́ kẹta ànábì ò bá jáde síta àwọn sàábẹ̀ ń retí pé ànábì ò jáde ànábì ò jáde oníkàlùkù bá kìí ti ọ lọlé leta ni wọn bá anabi anabi adúró dúró anabi ni anabi ni mò ń wa lórí ni torí wákàtí márùn tá à kí i gan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kọ̀rọ̀ ọ̀run kọ́mọ̀tò wọn tún di pé asámútú dọ̀rọ̀ yẹn ní gbogbo ọdọọdún pé bá ti kí iṣẹ́ ìtàn ẹ̀ tún mọ kíláka bẹ́ẹ̀ wá kan kọ́mọ̀ wàá yẹn lóde ń da dúró kọmọ àti pé ṣé ń wù yín ni kí jọ dọrọ yẹn ti yẹn ń bá yẹn lòún fi dúró kó bí asamu ṣe bẹ̀rẹ̀ nìyẹn anabi kìíní jama fúngbà díẹ̀ lẹ́yìn anabi dàdú anabi òkìíní jama lásìkò àfàwà umar àfàwà umar wa ni ẹja ọmọ kini jama láti sọ fún wa yìí pé ká kìíní jama ni sunna lóòótọ́ anabi kìíní jama fáwọn ọjọ́ kan ó dá dúró intanẹ́bi fi dá dúró ni wípé wáàyí sì ń sọ̀kalẹ̀ láyé anabi ṣùgbọ́n lásìkò umaru yẹn wáàyí kankan ò sọ̀kalẹ̀ mọ́ kò lè dọ̀rọ̀ yàn torí pé ntànàbí ń payà lọ́jọ́ kínní àná ó ti lọ bẹ́ẹ̀ sì ni sunna umaru náà agbúdọ̀ tẹ̀lé lókùnúgbà tí gbogbo àwọn sàábé bá ti panu pọ̀ lérí ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé káàkiri tàràwí níjàmá òní sunna ẹni tó bá dá tiẹ̀ kí ó ní o àsọ pé kò ní tàràwí ṣùgbọ́n sunna rẹ̀ gángan ó náà ní káàkiri níjàmá látara àdé eléyìí tànàbí ń sá fún tí òfin kìíní jàmá lọ bẹ́ẹ̀ mà ó náà ní pé kó padà wàá dọ̀ràn yàn lànàbí ń sá fún bákan náà nígbàtí ọlọ́wọ́n bá ṣe hajj tó ṣe lọ́ràn yàn wípé mùsùlùmí á máa ṣiṣẹ́ hajj arákùnrin kan ó bá ya Rasulullah onírè òjíṣẹ́ ọlọ́run àfi kulli àmì ó lànà bíi ṣé hajj tó ní kọ́lọ́run tọ́lọ́run ní a máa ṣe yìí ṣé ọ̀ràn se lọ́jọ́ lọ́dọọdún ṣe lọ́dọọdún ni nígbà tó sọ̀rọ̀ yìí fa aghdaba Rasulullah ghadaban arákùnrin yìí wá jẹ́ kí ló bí ànábì gan pẹ̀lú ànábì mi ti sọ̀rọ̀ délẹ̀ pé ọlọ́run ti ṣe ájì lọ́rùn ìwé sí lọ́dọọdún inú wa bí ànábì sí béèrè tó béèrè ànábì ni walladhi nafsi biyadi ànábì ni mo fi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra law qulitu na'am tí n bá sọ pé bẹ́ẹ̀ ni lawajabat ó sì dọ̀ràn yẹn dígbé tó o bá ti ṣe ájì lọ́dún ẹlẹ́sẹ̀ ni ọ jẹ́mọ́ tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ kí làbá máa wílé mu ẹlòmíì gan ọ̀rápá lásìlẹ̀ kan láyé inú sẹ̀mí ẹ̀ ni kọ̀dọ̀ pé tí ẹ̀ báyìí pé wọ́n ràn lọ bóyá ló lè rówó àjìtùjọ tó bá wà lọ jẹ́ wípé anábì ní ti ń bá lọ sọ pé ó di ọ̀ràn yẹn lọ́dọọdún kò bá dà bẹ́ẹ̀ anábì ní wàhálà ò wájàbà tí mọ́sítọ́tọ́ àtọ̀ tí ń bá dẹ̀ sọ pé ó dọ̀ràn yẹn lọ́dọọdún ẹ̀ ní lágbára ẹ̀ ní lè ṣe o wà idan tó bá wà dé pé ẹ̀ ní lè ṣe làkàfọ́rìtùm ẹ̀ dẹ̀ lẹ́sẹ̀ anabi ní faturukuni ma taraktu ma taraktukum ní tí n bá ti dákẹ́ lérí ẹ̀ ẹ bá mi gbà bẹ́ẹ̀ náà ẹ má tọ́ pẹpẹ. torí pé wa idha amartukum bi shay'in tí n bá pa yín láti ẹ pé ká ẹ ṣe nǹkan faf'alu ẹ ṣe wa idha nahaytukum an shay'in fantahu anhu tí n bá ní ká ẹ má ṣe nǹkan ẹ jìnà sí etí n bá ti dá yín lórí ẹ má tọ́ pẹpẹ. àwọn àfa kan wá ní ọlọ́run sọ àyà yìí kalẹ̀ torí parakùnrin yẹn fẹ́ máa tọ́ ọkùnrin anabi ò tí ì sọ̀rọ̀ délẹ̀ ó ti ń bèrè pé sí lọ́dọọdún sí lọ́dọọdún anabi níjẹ́ ń sọ̀rọ̀ délẹ̀ náà ẹ̀ẹ̀kan ni hajj ìfìlẹ̀ ọmọ nínú ìgbésí ayé tó o bá ti ṣe hajj lẹ́ẹ̀kan ojúṣe rẹ tó yẹ kó o ṣe o ti ṣe nù ọba wa máa lọ lọ́dọọdún náà fìlà lóko ọba wa máa lọ lọ́dún márùn márùn náà fìlà lóko ṣùgbọ́n èyí tó kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ yẹn ìyẹn lọ́rọ̀ yàn tolo fi dẹ́pọ̀ ànábì ya tètè ké mọ́ lẹ́nu kọ́lọ̀ mọ́ wàá lọ sọ́ di ọ̀ràn yàn kó máa di pé ẹni tí o bá tí ì ṣe ájì lọ́dọọdún o ti di ẹlẹ́ṣẹ̀ ọlọ́run bá wa sọ ayà kalẹ̀ kó yà ayọ́ lẹ́dí náà mọ̀nú. ọlọ́run ọba ó ń pe àkíyèsí wa sí kájínà sí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè pàápàá jùlọ ìbéèrè tí ó wúlò tí ó ṣàǹfààní kò ṣàǹfààní nínú àlámọ̀rí ayé wa kò ṣàǹfààní níbi ẹ̀sìn wa kí là ń béèrè rẹ̀ sí. Ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú ẹgbàá wa hadith afọwọ́ Abdullahi ọmọ Abbas wọn láwọn èèyàn tí wọ́n bá ti rí pé ṣèbá Ànábì kò kú sí ní ta abílẹ̀ rẹ̀ tí o ní sọ mo bá lọ bá nẹ́bí sọ́yà n'iti ní ti istihza'an ní ti ẹni tí rànkúmi rẹ̀ sọnù ya Rasulullah ayna naqati ànábì abo rànkúmi mi tó sọnù ń wa ànábì wà dákẹ́ sọ àyà yìí kalẹ̀ láti lè jókòó fún wọn wò sọnù ó lè pé bá pé sí ọlọ́run bá ní ya ayyuhalladhina amanu la tas'alu an ashya. ya ayyuhalladhina amanu la tas'alu an ashya in tubda lakum tasukkum wa in tas'alu anha hina yunazzalu al-Qur'anu ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí ò wúlò tí ò sàǹfààní kódà ọ̀rọ̀ tí ò wúlò tí o máa ń fa ní kankan lọ́wọ́ ànábì kórìíra ẹ̀ nínú ẹgbàá wa hadith afọwọ́ abdullahi ọmọ mas'ud bó jẹ́ ìyẹ́pọ̀rọ̀ àwọn afọ apọ̀ lórí hadith náà wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì wa sọ pé ń ẹ mọ́ wa sọ kankan fún mi ẹjọ́ kọ́ lóun ó sọ àyà kalẹ̀ fún mi má sọ kankan fún mi nípa ẹni kankan tó bá yẹ kí mùnàfíkì ni lágbájá ọlọ́run ó sọ má wàá pé ah sori bó ṣe bó ṣe bó ṣe mìíràn ànábì bó ṣe mìíràn ní tó gbàdá ànábì mọ̀ sọ fún mẹ́ tó bá ṣe pé ìmìíràn ti mùnáfìkì ni ọlọ́run sọ àyà kalẹ̀ ọlọ́run sọ fún mi débi pa ànábì sàlám wa ń sọ wípé nítorí pé èmi ànábì fa inni uhibbu an akhruja ilaykum wa ana salimu sadr ànábì ni mo fẹ́ máa relate mọ́ gbogbo èèyàn lẹ́ni tọ́kàn mi má má sọ kankan fún mi lẹ́nu nípa ẹnì kankan bọ́lá jẹ́ mùnáfìkì ọlọ́run ó sọ fún mi ṣùgbọ́n jẹ́ kí n relate mọ́ gbogbo èèyàn pẹ̀lú àníyàn dáadáa jẹ́ kí n bá gbogbo èèyàn ṣe pẹ̀lú ẹ̀mí tó mọ́ mọ́ wàá gbé nǹkan kan wá ẹ̀rìn lágbájá sórí lágbájá ó ṣe báyìí sórí lágbájá gbàtọ́ sọ̀rọ̀ ó mìírí báyìí fi ilẹ̀ ó lè sọ pé nǹkan kan ló bù jo nǹkan kan ní ọ̀hún lọ́rùn tó fi ṣe bẹ́ẹ̀ má bàa tu síbòmí má fún ní tuma ẹni tó ṣẹ́jú ó lè má mọ̀ ọ́ lójú ó lè ṣe kòkòrò kí oníkálukú kàmí ó lè mọ̀ síra ẹni ámbélé ń ta ṣe kéèyàn wá mọ wá mọ béèrè béèrè tí ò ní túmọ̀ anabi mọ ànábì ní mi ò wa muhammad sallallahu alayhi wa sallam kódà ànábì máa ń sọ wípé àwọn kankan ń bẹ ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ àwọn kankan bẹ ọlọ́run kórìíra ẹ̀ ọba kórira kílà wa pé ọba kórira nítorí wọ́n ní wọ́n pé yóò fi kún yóò yọ kúrò yóò fi kún yóò yọ kúrò bákan náà wà ìdọ́ àtúlmẹ́l kéèyàn ó máa fowó ṣòfò kí ni túmọ̀ ìfowó ṣòfò ó náà ni kéèyàn ó máa ná owó lérí tí ò wúlò kódà kó ṣe pé téèyàn ná yẹn owó tó kéré ni àwọn sálàf wọ́n ní lápèjúwe tó súnmọ́ kéèyàn ó ná one naira lórí tí ò wúlò iná àpá ni kéèyàn ó sì ná one million lórí tó wúlò kì í ṣe náà pa iná àpà òun náà ní owó tá a ná lórí tí ò wúlò ẹni tí ń mu sìgá iná àpà ni àǹfààní wo ló ṣe fún ìwúlò wo ló ń bẹ́ ń bẹ̀ bí kìí ṣe kó ń kópa lára báàláfíà ara rẹ̀ ó tún kó èéfín sínú agbárí kò ní ìdí kó ẹsẹ̀ lọ rà á lọ síbi tí wọ́n ti ń dáná kọ́ wá da imú kọ́ ó gba èéfín tó pọ̀ láì sanwó abẹ́ẹ̀kọ́ kò ní ìdí kó sanwó iṣẹ́ lọ máa fowó ra yẹn tó bá yẹ pé èéfín ló fẹ́ fi símú lọ da àbí ọkọ̀ tí ń bá ń ṣiṣẹ́ níbi sáyẹ́nsà rẹ̀ lọ dúró bẹ́ẹ̀ kò gbé mu bẹ́ẹ̀ tí èéfín bá ń wọ̀ ọ́ fà á símú kò ní ìdí ọ̀náwó lérí ẹ̀ abẹ́ni tó ń yin kíní báńgà gbà ò bó ṣe yín yẹn owó ti tán ẹ wàá béèrè àǹfààní wo ló fẹ́ mú bẹ̀ àǹfààní tó wà bẹ̀ ni pé kí nǹkan kó sá dùn ká bí yẹn bá fẹ́ kí nǹkan ó dún kò ní ìdíkọ̀sẹ̀ lọ́ra o lè mú igi kan kó o fi gbá nǹkan kan gbà yóò dùn náà bó sì wọ́ ọ lọ ọmọ gba gbangbangba yóò dùn náà ìyẹn láti fi lè mọ̀ pé na ń jẹ́ ìná àpà bó ti wulẹ̀ kówó tó ná kó mọ ó náà ni tó ná tí ò ní wúlò kankan mbẹ ìná àpà sì ni tó ní wúlò èyí twenty billion lérí tó wúlò kì í ṣe ìná àpà ọba kórira ìfowósòfò ìná àpà wà ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè torí pé àwọn tó ṣáájú wọn ó sáàmù ọbẹ̀ lọ́wọ́ ànábì ọlọ́run ẹ sọ pé kọ́lọ́hún ṣe báyìí fún wa sọ pé kọ́lọ́hún kò ṣe báyìí tọ́lọ́hún bá wá ṣe nǹkan yẹn fún wọn tán wọn ò wá ní tẹ̀lé ọlọ́run bó bá pa wọn rẹ́ àwọn ìran ànábì sọ́ọ́lì wọn ní kí sọ́ọ́lì kó sọ fọ́lọ́hún kọ́lọ́hún jẹ́ kí rànkúnmí ó jáde láti inú àpáta ànábì sọ́ọ́lì ń sì bẹ́ẹ̀ lọ́run rànkúnmí jáde nínú àpáta wọn ò torí ẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run torí ẹ̀ pa wọn rẹ́ àwọn ìjọ ànábì Isa ọmọ Mariam wọ́n ní kí Isa ó sọ fọlọ́wọn ọba kọ́lọ́wọn ọba ó sọ tábìlì mọ ida nínú èdè lárúbáwá ó náà ní tábìlì tó ń jẹ́ ńbẹ́ńbẹ́ tí ò bá sọ ń jẹ́ ńbẹ́ wọn ò ní pè ní mọ ida tí lábá bá sọ pé mọ ida ó náà ní tébù tó ń jẹ́ wà ńbẹ́ oníjẹ́ mọ ida wọ́n wá ní sọ fọlọ́wọn anzil aleyna ma ida tan mina sama sọ fọlọ́wọ́n ọba kó sọ tábìlì kan tó ń jẹ tó da ó sì máa bẹ lérí ẹ̀ kó sọ kalẹ̀ fún wa láti sánmà ẹ wo ẹ wo ìkọjá yìí ọlọ́run rẹ̀ ànẹ́bí Musa isa ṣe sòrò á sọ kalẹ̀ fún wa ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí á wàá fòfin tì òfin tọ́lọ́wọ́n ọba fi tì yẹn n ò ní lè tẹ̀lé ọlọ́run bá tààrà ìbínú sí wọn ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá wá ń ṣe wáàsí ó wá ń kìlọ̀ فوال أمة نبي ومحمد يقول لا تسألوه عن أشياء ọlọ́run ọba ní túbí dàlà kún tasun okun tí wọ́n bá tu fún yín gbogbo tẹ́ ń béèrè yẹn tá a bá fi hàn yín tá a bá bàyànà rẹ̀ fún yín tá a bá ṣí tá a bá kásọ lójú ẹ̀ fún yín tasun okun ẹ̀yin náà lẹ́dàmú wàá lọ bá yín gẹ́gẹ́ bí ẹni tó béèrè pé bó wọn ò já sí ànábìnrin ọ̀wọ́ náà tọ̀ jẹ́mọ́ sí dààmú bá àbí wàhálà bá وإن تسألوا عنها حين ينزل القرآن tẹ́ tẹ bá béèrè béèrè hìnà yunazzalul Qur'an nígbà tó ṣe pé ṣe bọ́lá wọn bá ń sọ Qur'an kalẹ̀ ìbéèrè tẹ fẹ́ béèrè yẹn gan ó ṣe tọ́lọ̀ ń bá rí nǹkan yẹn yóò wúlò fún yín nínú àlámọ̀rí ayé yín nínú àlámọ̀rí ẹ̀sìn yín nígbà tó ṣe pé ṣe bí sì ń sọ da yín ni ó mọ tó wúlò fún yín ó mọ tó ṣe wà ń eh, alu àni àtẹ bá béèrè ìbáṣepẹ̀ ń béèrè nípa àwọn nǹkan yìí ni hina yunazzalul Qur'an nígbà tó lọ́wọ́ bá ń sọ Qur'ani kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ túbú ọlọ́run ó fi gbogbo ẹ̀ e hàn yín Qur'ani ó sọ kalẹ̀ tọ́lọ́run ó sàlàyé yasalunaka an kada yasalunaka wọ́n máa béèrè nípa nǹkan báyìí kódà gan ẹlẹ́mọ́tì ọlọ́run ó sì máa sọ kankalẹ̀ ànábì wọ́n máa bíọ́ nípa nǹkan báyìí torí pé Ọlọ́run ti mọ̀ pé ẹ padà béèrè Ọlọ́run mọ̀ pé yóò ṣe yín láǹfààní kí ló dé tẹ̀ fi ń kánjú ló fi jẹ́ pé nínú ẹ̀kọ́ téèyàn bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó nímọ̀ jù yàn lọ lọ́dọ̀ àfa ẹni lọ́dọ̀ olùkọ́ ẹni lọ́dọ̀ ọ̀gá ẹni lọ́dọ̀ tíṣà ẹni a kì í kánjú wọ́n ní nǹkan kan méjì ní fọ́ ọ̀wá ni kílódé òfin jẹ́ mẹ́fà sì gba méjì tí wọ́n wí òun kó lè yé ọ. wàá mọ̀ bá ìbéèrè tó fẹ́ béèrè yẹn gan ó ṣeé ṣe kọ́rọ̀ ó padà kán kẹ́ ẹ tó parí ti wá wípé ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ọ̀wá ajá àfa gan ó sọ̀rọ̀ mọ́ wí yẹn gan ó dàbí pé mi náà bá pàdé inú tí a kan rí ẹ kíní kankan ah, àfọ̀ bàdá gbogbo nǹkan mìíràn tó fẹ́ sọ kò bá ní nígbà tó lọ́n tiẹ̀ ti ní kòtì mọ́ a máa sọ fún wa bá àfa kan bá béèrè lọ́wọ́ rẹ bó bá ti ké tí àkàn rí tán bá ní sọ ti ké wọn ní sọ pé ò ti kódà kó ṣe pé ó ti nítorí wípé o ò tún mọ̀nà tóun ó gbà yọ ìgbà míì máa ń bẹ ìyá wa ké tí àkàn lẹ́ẹ̀mẹrin lẹ́ẹ̀márùn torí pé bí kówó ṣe máa ṣàlàyé ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé tó ti máa ń kọ́ báyìí àti fọ́ gbẹ̀dà àti fífa àti kéwé yìí. àbí kò tiẹ̀ máa sọ wípé ẹ ah, ti mo ní ẹjẹ ń sọ ní tẹ́ kọ́ mi fún yín ah, ṣé wọ́n lọ sọ ní kọ ìgbéraga ni ọmọ ẹṣẹ́ kọ tó ní ọ̀gá ah, farabalẹ̀ jẹ́ ń sàlẹ̀ ọ̀gá mi ìyẹn ti yé ẹni tó ní farabalẹ̀ jẹ́ ń fún ọ ọmọ ibi tó mọ̀ mọ́ ọmọ ibi tó jẹ́ bó ní ọmọ ibi tó o farabalẹ̀ jẹ́ ń bí wọ́n ṣe máa mú sẹ́rí gbogbo ìtẹ́ ń sọ yẹn sẹ́yìn pé yóò kàwé àìkàwé èmi ti lọ browse mo ti ti rí àwọn kankan lórí kíní tán ọ̀gá ọba dá a lè pé tọ́ ọ̀dà àti gbọ́ kò lè ní mà kódà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ní tó bá ń kéwú lọ́dọ̀ Jibril la tuharrik bihi lisanaka litajala bihi inna alayna jam'ahu wa qur'ana fa idha qara'nahu fattabi' qur'anahu thumma in anna alayna bayana ọlọ́nira ànábì tí jìbìrìlù bá mú kùránì wá láti harik bí ilé sànàkà má jẹ káwọn rẹ ó máa ṣe lébélébélébé má gbà má já mọ́ jìbìrìlù lẹ́nu ìdí tànàbì sì fi ń ṣe bẹ́ẹ̀ ni pé kò fẹ́ gbàgbé jìbìrìlù bá ń ti ń ké kùránì fún ànábì ànábì ní ó tètè máa kà ọlọ́wà jẹ́ ó ké tán kí wọn náà tó wí tọ́lọ̀ lè sọ bẹ́ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam bó wàhálà wá ṣe wá jẹ́ bó o ní wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ olùkọ́ rẹ bó o ló ṣe ń ṣe lọ́dọ̀ àfa rẹ bó o ló ṣe ń ṣe lọ́dọ̀ ẹni tó mọ̀ tí ó lọ tó fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ ẹ̀ ìṣesí rẹ gan ìṣesí kó o mọ̀ jù lọ ni òun náà ó wà á ṣẹkù yóò bá fi sọ pé ntàgbà fi ń jẹ kọ abẹ́ ìwé lọ́wà tó bá ti wá rí ṣeṣe ẹ yóò wà á ṣẹkù yóò fún ọ lórí elérèfé elérèfé yẹn tó bá ti wá gbà á tán tó ti kọ́ bí wọ́n ṣe tafà torí pé ó ti mọ̀ pé léyìí tó bá jáde tán èmi ní ọkọ̀ ta fàmọ́ tó bá ti rí bẹ́ẹ̀ yóò wá kọ́ ọ lérèfè yóò fi yókù pamọ́ níjọ́ bá fẹ́ ta fà yóò wá fi hàn ọ́ ntẹ́ téèyàn bá fẹ́ ta fà mágbàlagbà tí ì ba kò ní kọ́ léyìn níjọ́ náà nínú ìṣesí ni ó ti mà ṣùgbọ́n ẹni tó bá ní tàwádù tó ní tẹríba títí tí ẹni tó mọ nǹkan ó fi kọ́ ní gbogbo tó fẹ́ mọ̀ tán tó pé yóò máa fọkàn balẹ̀ sí ni pé ó lẹ́kọ̀ọ́ ó ní wọ́n ọmọlúwàbí gbogbo àwọn nǹkan yẹn náà lẹ́kọ́ wa lẹ́sìn kọ́ wa ṣùgbọ́n kò sí mọ́ láyé lẹ́nu kì í ṣe nínú ẹ̀kọ́ ta yé nìkan kódà tó fi débi kéwù kò sí yẹn mọ́ lẹ́nu ìyàwó ni ọmọ ké kọ sáàfà tó kọ́ ń kéwù bó ti wulẹ̀ kó rí ẹni tí bá ń kọ́ yẹn ń ké ìwọ náà ó mọ bó ṣe rí lára kódà kó ṣe wípé ká ìdátù ló kọ wàhálà ń bẹ lórí kó ṣe pé bá kẹsọ̀rọ̀ bíi sí sìnkú bíi sí mímu kẹsọ̀rọ̀ míì iṣẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà òní o kà á tán o wá ní bá kẹsọrọ bù ah yóò ní subhanallah bí ẹ mẹ́fà mo sì ká yóò tó tún wí bá kẹsọrọ bí bá kẹsọrọ bí máa wí bá kẹsọrọ bí jama kì í ṣeré abẹ́ tó bá tiẹ̀ tó wá ké pẹ̀lú báwọn bàbá ìpìlẹ̀ tá a fi kọ́ ba tó ní wọ́n sẹ̀lẹ̀ nísàlẹ̀ ń jẹ́ bíi bọ́dàmù rẹ̀ sin ajẹ́ bíi sí mímú tó ní wọ́n sẹ̀lẹ̀ nísàlẹ̀ ń jẹ́ míì àléébù tó ní wọ́n ń jẹ́ a ìlàmù tó ní sádà lókè tó ní wọ́n lókè ń jẹ́ la ankuri torí wọn tẹ̀lé sàlẹ̀ ń jẹ́ ìbí ìbí sí ọ wàá pe bí ìbí bí ẹ̀mẹ́ta kó o tó rí pé délẹ̀ àwa ké bọ́ wàá ké bá dé iṣu mẹ́wàá ládìjọ́ tọ́tù wa bẹ̀rẹ̀ kùránì àfikọ́ lọ́n kó san àwọn àfáàn lẹ́sàn àfikọ́ san wọ́n lẹ́sàn dáadáa ṣé ìyẹn lèyàn wàá sọ wípé òun ò ní wọn fín èèyàn wàá sọ pé sẹ́wọ́ ni wọ́n ṣe jàmbá kéèyàn ó tó bí ìbísí bí bí ìbísí bí bí ìbísí kó tó pípé tán ẹ wọ wàhálà tí wọ́n ṣe lórí ìgbìyànjú pé àní kí Kùránì má parẹ́ solóbi jẹ́ pọ́lọ́ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ṣe sáwọn olùkọ́ wa sáwọn ọ̀gá wa sáwọn àfáà wa sẹ́ni tó bá fi nǹkan kan jù wá lọ tá a sì ní bùkátà pa fẹ́ gba nǹkan yẹn lọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ bá wá fẹ́ béèrè béèrè ẹ béèrè tẹ́lẹ̀kọ́ ẹ fẹ́ béèrè ìgbà mi ń bẹ nǹkan kan ṣoṣo ló béèrè ẹni ńgbà tó bá fẹ́ kọ́ béèrè wọn á tún fìmí ìkun pé èyí náà yóò tún ṣe láǹfààní ṣùgbọ́n ń bẹ fi gbé kalẹ̀ ìgbà mi ń bẹ àwọn tọ̀ ẹnìkan lọ bá Imam ó wá ń béèrè Imam imam malik wa ni ya bunayi ta'allam husna al-adab qabla an ta'allam al-adaba qabla an ta'allam kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe máa béèrè ẹ̀kọ́ náà kọ́kọ́ lọ níyẹn náà kó tó wá kéwù intanẹ̀yà sì ṣe ni pé ó ń béèrè béèrè kan lọ́wọ́ imam maliki ìṣesí rẹ̀ yẹ kó túmọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ imam maliki ló máa lọ kó sọ nǹkan kan fún ẹnìkan ní gbọ́dọ̀ ṣé kìí ṣe pé èèyàn ń pa mọ̀ọ́mọ́ ìmọ̀ mọ̀ọ́mọ́ kìíní pa ìmọ̀ọ́mọ́ kìíní ìmọ̀ wúlò lọ́dọ̀ onímọ̀ ju kó fi sí ibi tí ò tọ́ lọ eléyìí ibi tí ò tọ́ lọ ẹjọ́ máa lọ lóbi jẹ́ pé àwọn sálàf wá sí tún sẹ̀sà ọmọ kéw ẹlòmíì olóhùn fẹ́ kéwòn ní máa lọ àkọ́wọ́ kéw máa lọ eléyìí tí kéw bá wà lára rẹ̀ kéw wúlò ṣé bóun lọ ọ̀pọ̀lọpọ̀ afóòlò mọ́láyé ń four one nine làáfààfin jẹ́ ẹni tó yẹ pé tọ́ọ̀gì tọ́wọ́ akéw tọ́ọ̀gì wọn ò kulẹ̀ kúrò lára rẹ̀ ni wọ́n á sọ pé tá a bá sí láwà ní pọ́ǹkì lẹ́ẹ̀bà lábẹ́ rẹ̀ wèrè làwọn o irú àwọn àáfàá tó ṣáájú wọn èé kọ́rù àwọn yẹn lẹ́kọ̀ọ́ tán bá ti rí ṣùgbọ́n àdáwò tá a ní láyé ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣe bọ́ ọmọ tó bá yẹ hàn náà láti ilé kéwúlé ni ọmọ tó bá lọ́pọlọ pípé tó bá ké díẹ̀ ẹni ẹjọ́ kó wọn wá lọ rí ibi kọ́ọ̀sì kan kí ló dé sọlọ́pọlọ kíkú nìkan ní máa kéwòn ọmọ tí ò bá mọ̀ wé ẹ̀ sì tari ẹ̀ léke ọmọ tí ò bá lọ́pọlọ ẹjọ́ lọ léke o bẹ́ẹ̀ sì ni gbogbo ọpọlọ lọ́pọlọ láyé yóò máa tẹ̀ lọ́pọlọ àfáàní kula ẹsẹ̀wé lẹ́dínà yàlámù náà wà lẹ́dínà yàlámù ọpọlọ wo ni yóò máa tẹ̀lé ọpọlọ tàfáàní ṣùgbọ́n láyé ta wà lẹ́ni tọ́mọ ọba ti mọ̀ bí ọba ti mọ̀ wé bí ọba ṣe máa ń fẹsẹ̀ gbálẹ̀ ẹ̀ jẹ́ ti léke o tọ́ba di pé nu ilé gbádùn mọ́ ń da léru ń da wàhálà ó ń da wàhálà lẹ́ẹ̀ ẹgbẹ́ ah ẹ dákun arákùnrin kan jọ kan ọmọ rẹ ọmọ rẹ káwá sọ́dọ̀ mi olóhùn fẹ́ kó máa kéw ṣé kó máa kéw náà olóhùn fẹ́ kó máa kéw láti ìlú tó jìnnà ni ó ní tóun fẹ́ sọ ń bẹ̀ ní gbèsè ẹ̀rọ mọ̀ yìí ó ní àdéhùn ńlá ni mo ní kí ló dé ah ó ní infact ó ní tí n bá máa burú tó tí máa ṣe ó ní kò sí aburú ayé tí ò ṣe gan olè ni oníjìbìtì ni onígbani ọláwo ni oníkókò bàbá aṣáṣo ni bàbá aṣọ gbọ ẹ̀ka mo ní àhà mo ní mú wa tẹ mú wa lè kéwòn kẹ kì í ṣe torí Ọlọ́run torí àníyàn pé bóyá àfọwọ́ládùn àkàndé ọmọ bá ń ṣe sí tí ó fi dẹni rírọ̀ torí ẹ àníyàn bẹ́ẹ̀ lẹ torí ẹ mú wa lè kéwòn sẹ́ẹ̀ wá ọmọ míì tí wọ́n èso ní wàhálà ni wọ́n ní wọ́n bẹ̀ ẹ̀ sọ máa wọ́n wá báyọ̀ ọ̀tọ̀ níbi tí afẹ́ká wọ́n ẹ ti wá rí àfáà tó yẹ pé tí wọ́n bá mo ní ibi yẹn wèrè ìsọgbà wèrè ṣùgbọ́n pẹ̀lú àníyàn dára táwọn afọ àmọ́ ní ọlọ́run apadà wá ṣe ẹlòmíì náà dẹni nígbà tí bá ń ké kuraani yóò padà wá rọ ṣùgbọ́n ẹlòmíì yẹn padà wá rọ̀ ìwà ẹ̀hàn náà yóò sì wà lára rẹ̀ tí bá ń da ẹni tí ń gbéraga nígbà tí ò tí kéwu tó bá kéwu tó ti ń gbéraga kí ara ń sọ pé ń gbéraga nígbà tí ò kéwu gan tí ò gbéraga. ẹni tí ń hùwà tọ́ọ̀gì nígbà tí ò tí kéwu ọwọ́ akéwu tán tí wọ́n hùwà tọ́ọ̀gì ẹ má jẹ́ òṣèyí lè mọ̀ ṣé bí tọ́ọ̀gì kulẹ̀ ní tẹ́lẹ̀ ẹni tọ́lọ́run fẹ́ lò náà ni ó yí padà tó látara àdé eléyìí àwọn nǹkan yẹn ló fà á lẹ́nìí táwùjọ fi wá ń bàjẹ́ látara pé a lo ìpìlẹ̀ àwọn ẹni tó ṣáájú àwọn sálàfù wọn wọ ẹlòmíì wọn ni ẹ má délé òkè ẹ má jẹ̀wọ́ kí wọ́n sì máa ṣàfitì rẹ̀ sáì mọ̀ kan pẹ̀lú ìwà rẹ̀ ó dáa ju kán ṣàfitì rẹ̀ sí mà lọ nítorí pé ìmọ̀ ẹ̀sìn ní válù kọjá kó dọ̀tí ṣùgbọ́n jẹ̀mọ́ láyé tá àwọn ẹ̀ṣọ́ wá rí bẹ́ẹ̀ aláròyé àáfà Yakubu wọn ká orí ọmọ ènìyàn máa lọ́wọ́ subhanallah ṣé bó ṣe yẹ kó nìyẹn afa ẹ lọ tọpinpin irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ wò pulẹ̀ wọn kótókè kíkulẹ̀ sẹni rẹ tẹ́lẹ̀ látara àdéhùn ìjàmọ́ gbogbo àwọn ẹ̀kọ́ tá ń sọ yìí tó bá ṣe pé gbogbo ayé ń ni gbogbo ẹni tó lẹ́kọ̀ọ́ bá tẹ̀lé kò ní sí wàhálà ó wà nínú mà bá fi sọ wípé bí tó bá sọ pé gbogbo sọ sọ pé sọ di kínní àti tu ìbéèrè tí ò ẹ wà lọ́ọ́ máa bá níbo ni ràkúnmí mi wà oúnjẹ wo ni mo fẹ́ jẹ lálẹ́ kí ni gbogbo àwọn ìbéèrè tí kò ní túmọ̀ ọlọ́run ọba ní látàṣẹ àlù àn àṣìyà ìntòbí dàlà kún tàṣọ okùn. وإن تسألوا عنها ọlọ́wọ́n bá ní wọ́n yín tasẹ́ àlù àníhà iná yunà zálù kùrán ìbáda kẹ kí béèrè yín ó jẹ́ pé nígbà tó ọlọ́wọ́n bá ń sọ kùrán yìí kalẹ̀ kẹ́ béèrè yín pamọ́ ṣèbọ́lọ́ ń sọ kùrán yìí kalẹ̀ yóò sọ̀rọ̀ lórí ẹ̀ ni tọ́lọ́n bá rí i pé yóò ṣẹ̀yìn láǹfààní. àbí ìbéèrè yẹn béèrè ẹ nígbà tó sọ kalẹ̀ ọlọ́run láti fi ṣàlàyé rẹ̀ fún yín túbúdàlà kún yóò padà fojú hàn sí yín ẹlẹ́mọ̀ àti béèrè rẹ̀ gan mọ́ ẹni tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí o ti ì débi kan tó ti ń dúró kò béèrè bóyá n tó ń béèrè yẹn kulẹ̀ wà nínú tó fẹ́ sọ. ọlọ́wọ́n bá ní afọ àní gbogbo èyí tẹ́ ẹ kan ṣe ọlọ́wọ́n ti gbogbo èyí tẹ́ ẹ ti fún dájúdájú ọlọ́run gàfọ́rọ́ ọba aláforíjìn lọ́lọ́run àlímọ́n ọba lọ́pọ̀lọpọ̀ sùúrù lọ́lọ́run ọba tí máa ṣe sùúrù ni torí pé kò fẹ́ fìyà jẹ wá ọlọ́run ọba ní tó já jágbe mọ́yìn àwọn kan ti béèrè irú béèrè bẹ́ẹ̀ lánàá rí tọ́lọ́run ọba pa wọ́n run kọ̀dísà alákàómù mi ń kọ̀bìlẹ̀ kọ́ ọ́n. kọ̀dísà alákàómù ọlọ́ni tó jẹ́ ká máa kọ́ yín lẹ́kọ̀ọ́ àwọn ìbéèrè tẹ́ máa béèrè ó náà ní pé kọ́dísà aláhàkà ọmú mi ń kọ̀bìlì kún àwọn ìjọ tó ṣáájú yín wọ́n ti béèrè irú àwọn ìbéèrè bẹ́ẹ̀ rí bí ìjọ ànábì sọ́ọ̀lì ìjọ ànábì lut ìjọ ànábì gbogbo ìjọ ànábì nuhu gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ti béèrè irú àwọn ìbéèrè bẹ́ẹ̀ tó sì ṣe wípé kọ́dí asíbàhùrù bìyàn káfíńrí wọn ò sì torí ẹ̀ ṣetọ́ lọ́hùn gbogbo òbéèrè tí wọ́n ń béèrè náà wọ́n padà tún takotọ́ ọlọ́run ni wọ́n padà da aláìmoore sọ́lọ́run ni kí wọ́n láǹfààní ìbéèrè ìbéèrè ọ̀pọ̀ ìbéèrè tí ò wúlò tẹ́ ń béèrè àfàwà ìmáàmù Ṣáàtìbí kọ́lọ́mù bá kó bá ayọ́nu sí wọn wọn ni al-iktharu min al-as'ila mazmumun ọ̀pọ̀lọpọ̀ ìkíbéèrè ó pọ̀ ní ò dáa nínú èyí tó béèrè tí wọ́n ti sọ yẹn èwo ló ti lò ń bẹ̀ èwo ló ti lò wọ́n wá mú àwọn ìbéèrè bíi mẹ́wàá ọ̀nà gbàgbé àwọn ìbéèrè kan bíi mẹ́wàá téèyàn lè máa béèrè èyí tí ò tọ́ tí ò sàǹfààní wọ́n ní lápòjúwe gẹ́gẹ́ bí ẹni tó béèrè wípé mọ́n àbí ta ni bàbá mi kí ni òun béèrè sí ọmọ bàbá ẹ̀ ta ni bàbá mi ìmọ̀ béèrè irú béèrè yẹn kí ni ìwúlò ẹ̀ wọ́n ní àbí kéèyàn bí ẹni tó ń béèrè béèrè ànábì ò tí ì parí ọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ lọ kájí ó sọ̀rọ̀ délẹ̀ ká tó béèrè béèrè nítorí pé n fẹ́ béèrè yẹn ó ṣeé ṣe kó padà jáde nínú tí ń sọ tí ò tí ì sọ jálẹ̀ ìgbà mi ń bẹ ọ̀rọ̀ mi ń bẹ tẹ́lómi ìfẹ́ sọ tá bá ti lè já mọ́ lẹ́nu kò ní rántí ẹ̀ mọ́ jẹ́ kó sọ ọ́ délẹ̀ tí ò bá wá ti mẹ́nu bábi tó fẹ́ wá béèrè ẹlẹ́ẹ̀kẹta kéèyàn máa béèrè ìbéèrè tí bùkátà bùkátà kan ò béèrè fún béèrè yẹn kéèyàn máa béèrè yẹn dákun ẹ ká ní mo jẹ́ bí ọmọ òyìnbó báyìí ká ní mo jẹ́ sọ́mọ èèbó nìwọ ni irú àwọn béèrè béèrè béèrè rẹ pé ìwọ gẹ́gẹ́ bí ọmọ èèyàn dúdú ẹ̀ èèyàn dúdú ni ọ́ sọ́mọ bí èmi kálẹ̀ ọmọ òyìnbó ni mi báyìí kí ni ọmọ èèbó kí ni kí lọ́kọ́ ò lè jọ́ ọmọ òyìnbó ó ti wá ń dúdú irú àwọn béèrè yẹn tí bùkátà kan ò béèrè fún àfáàní àwọn béèrè tí ò bá làákàyè mú ni bákan náà kéyìn ó máa béèrè àwọn ìbéèrè burú ìbéèrè tó ṣe wípé kò ní lórí kò ní nídìí kò ní ní kankan bó ti wùlẹ̀ ma ìyẹn wọ́pọ̀ lọ́dọ̀ àwọn philosophers àwọn onímọ̀ philosophy wọ́n lè máa wádìí ọ̀fin tó tó máa wádìí wádìí wádìí bí máa béèrè pé ẹjọ́ ẹ ta ló irú àwọn ìbéèrè báwọn ìbéèrè parun ni nítorí pé ó padà sọnù ni kò sí ibẹ̀ yẹn ibi tó ń béèrè lọ yẹn ó ti kọjá ọpọlọ èèyàn ṣùgbọ́n àwọn onímọ̀ philosophy àwọn wà débẹ̀ apá kan nínú wọn wọ́n sọnù ṣùgbọ́n àwọn kan wọ́n wo abala tó ń pè ní metaphysics àwọn bá dá wọn bìkan lọ́dọ̀ tí wọ́n wọ́n ra kóra dókòwò ẹja gbà báyìí ṣùgbọ́n àwọn kan sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀ sọnù irú àwọn béèrè yẹn àgùdọ̀ máa béèrè ẹ̀ àbíkẹ́ yẹn máa béèrè nípa pé kí nìdí tọ́lọ́hún fi ní kásùn bọ́ọ̀ jẹ́ méjì tí ò ṣe jẹ́ mẹ́rin kí ló fẹ́ fàyọ ń bẹ àní o kí wákàtí kó wákàtí bá rẹ méjì kọ gbalada kí ló fẹ́ fàyọ tó bá jẹ́ mẹ́rin kí ló fẹ́ fàyọ tó bá jẹ́ mẹ́fà ọlọ́run ní àsùnbà látòrí ahọ́n ànábì rákà méjì ni wọ́n wá ní pé kí ni rísìn tọ́lọ́run fi jó jẹ́ méjì irú àwọn ìbéèrè bẹ́ẹ̀ ìbéèrè tí ò dáa ni àbí kéèyàn ó máa béèrè kọ́lọ̀ wọn bá ní nǹkan báyìí ṣe kọ́lọ̀ wọn bá kó sọ ní bọ́rọ̀ gidi kọ́ wa máa tọpinpin bí àwọn ọmọ Israẹli Israẹli ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n anabi Musa ní ọlọ́wọ́n ní kẹ́ ẹ pa bákọ́rà ẹ pa ràkúnmí ẹ pa màálù wọ́n wá ní mọ́lẹ́wọ́n nù wá Musa lọ́ọ́ bá bí ọlọ́run léèrè kí ni kọ́lọ̀ irú màálù tọ́lọ́run fẹ́ anabi sáwa ní tọ́ ọlọ́run wọ́n bá tún béèrè bí kí ni kọ́lọ̀ rẹ̀ ọlọ́run ní innaha safra faqi'un lawnuha tasuru an-naazirin tẹ́ ẹ bá ń wá wàhálà ọlọ́run mọ bí yóò ṣe kó yín sínú ẹ̀ ọlọ́run wò sọ pé safra ò nìkan ra màálù yẹ́lò sọ̀rọ̀ ọ̀run àti rí kí wọ́n sì yáa dúró wọn pé ọlọ́run ní ẹ pa màálù kẹ́sì lọ́ pa màálù wọn ni máa yíya irú èwo ni kí ni kọ́lọ̀ tọ́lọ́run fẹ́ ọlọ́run ní faqi'un ọlọ́run fàákì ń la ònà ha èyí tó ṣe wípé àwọ̀ rẹ̀ kò tán yóyóyó jù kò sì tún kò tún kò tún kò tún kù mú jù tasoro náà sì rí tó yẹ pé gbogbo ẹni tó bá rí ni ó máa wù wọ́n tún béèrè títí títí títí títí ọlọ́run ọba ní tí ìbá ṣe wípé wọ́n fi insha Allah òkun ọ̀rọ̀ wọn wà máa ka dúró àfọ̀hàn lóhùn wọn fẹ́ẹ̀ mọ́ rí ṣe bẹ́ẹ̀ náà ni kéèyàn wá máa tọpinpin níta ti sọ fún ọ pé bọ́lọ̀ ṣe ni kò ṣe lélẹ̀ tó bá tún tọpinpin tọpinpin tọpinpin tọpinpin tó padà tún wá di ọ̀ràn mọ́ ọ lọ́wọ́ bọ́lọ̀ kò ṣàánú wa bákan náà ìbéèrè kéèyàn ó rí ọ̀rọ̀ ọlọ́run wí báyìí anábì wí báyìí kéèyàn wá máa lu ọpọlọ láti lè fi da ọ̀rọ̀ ọlọ́run nù ọlọ́run ọba sọ́nù alukur'an wípé arahmanu alal arshistawa wípé ọlọ́run ọba ọba alárasì ọ̀pẹ̀tẹ́pẹ̀rẹ̀ lórí alárasì ẹnìkan wá bè lọ́wọ́ imam maliki wípé nígbà tá a lọ́lọ́run pẹ̀tẹ́pẹ̀rẹ̀ wọn ṣé bò ní bò ní bò gan ni ṣé bí àwọn ọba náà ṣe jókòó lórí àga náà ah imam maliki ọlọ́run lòun pẹ̀tẹ́ kí náà ń wádìí bó ṣe rí sí wọn òun fẹ́ mọ̀ Imam Malik sọ wípé al-istiwa'u ma'lum gbogbo alamọ tó bá lè yẹn pẹ̀tẹ́pẹ́ rẹ̀ ṣùgbọ́n wà lè kẹ́yìn majhul bí tọ́lọ́run ṣe rí kò sẹ́ni tó mọ̀ bọ́lá bá lòun lọ́wọ́ má ṣèṣì ronú pé ọwọ́ tiwa yìí náà ní bí ọwọ́ wa yìí tọ́wọ́ lọ́wọ́ rò pé ṣé ó lè kanna ṣé ó ṣe ah wà lè kẹ́yìn majhul bí tọ́lọ́run ṣe rí ntọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ má ronú pé bí ìtẹ̀yẹn ni bó ṣe rí òun nìkan ló mọ̀ wàsíwá lo àníwò bí ìwà máa béèrè nípa àwọn nǹkan yẹn bídíà ni àdádálẹ̀ ẹni ẹ tún wo kókó Imam Malik ni ẹ dákun ẹ sọ ọ̀tà nǹkan rásí wọn bá gbé wọn jù ta torí pé tí wọn náà bá bá béèrè rẹ dé bẹ́ẹ̀ lọ́dọ̀ àfa mi kọ́ máa gbẹ ẹ̀wá ẹ̀ ṣèbí ní mọ́sálásí ilé ọlọ́ọ̀ni wọ́n sì wá jù mí ta ẹnu rẹ ló fà á nínú mọ́sálásí Imam Malik ẹ wọ bọ́ta eléyìí asọpọ́lọ̀ ń wí òtún wa ń lọ ń lo ọpọlọ ọdún fẹ́ da ọ̀rọ̀ rú máwọn èèyàn lọ́wọ́ àtàwọn àlàyé míì táwọn àfa tí wọ́n ṣàlàyé wípé gbogbo àwọn béèrè bẹ́ẹ̀ ká jìnnà sí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni ashadun nasi juruman ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó pọ̀ jù lọ́dọ̀ ọlọ́run tó ṣe wípé azọ́mùlì mùsùlùmí náà juruman ẹni tẹ́ṣẹ̀ rẹ̀ ó pọ̀ nínú mùsùlùmí òun náà ni mansa ala an shay'in lam yuharram ó béèrè nípa nǹkan kan ọlọ́run ò ṣe nǹkan yẹn léèwọ̀ o ó wá béèrè béèrè béèrè béèrè fàhùrìmà min ajili masalatihi nítorí ìbéèrè rẹ̀ ọlọ́run wa sọ̀rọ̀ ẹ̀ dára bí a ah, ẹ̀sìn onítọ̀hún pọ̀ ìyẹn nígbà tí ọlọ́run sọ kúránì kalẹ̀ tó wáyé pé lásìkò òsì táwọn ẹbí bá ń bẹ láyé ni àìmọye nǹkan tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa látara bí ọ̀pọ̀lọpọ̀ béèrè àwọn èèyàn kò bá ti di haram ọlọ́run ọlọ́run ànábì bá bí ọlọ́run ṣé alẹ́ máa jẹba ọlọ́run ò ní ẹ máa jẹba ṣé ẹ̀bà tán bá gàárì ti ìjẹ̀bú ni àbí ti tàkókó ìwọ fẹ́ ká máa jẹ́ nú ẹ̀ ọlọ́run kan sọ pé ànábì sọ pé ẹ bá ti di àrámù fún wa tó bá yẹ pé kòránì ti ń sọ kalẹ̀ ní àìmọ́ ẹni tí ọba ti di àrámù lẹ́yìn mi ọmọ abẹ́rẹ́ gẹ́gẹ́ nígbà táwọn sọ̀rọ̀ nípa agbádá sànàbì wà gbádá ẹ so iye sí àlàálì ní káwọn gbọ́dọ̀ tá ló ràn ọ pinnu kí ni ọ kí ni ọba dé gbogbo èèyàn ànábì jẹ́ bí yorùbá ànábì jẹ́ bí yorùbá débi kọ́ọ̀tù àmọ̀ sọ̀rọ̀ pé ẹ à ń sọ pé ká jàmàlà ẹ dákun sànàbì jẹsẹ̀ mórí ṣé anabi jẹbi yorùbá ni ẹ dákun torí Ọlọ́run ṣé ṣé halal ni ká máa jẹ sẹmó torí pé nígbà tá a wọnú àdìs anabi ò jẹ gbogbo àwọn nǹkan wọn yìí la tasalu an ashia Ọlọ́run ti ṣe ní halal fún yín ẹ má tún tọpinpin èyí tí ò fẹ́ kẹ́ ẹ jẹ Ọlọ́run ti sọ èyí tí ò bá ti sọ̀rọ̀ lérí ẹ halal ni tó ẹ bẹ Kùránì ń sọ̀kalẹ̀ àìmọye tá a ti sọ di haramu mọ́ra wa lọ́wọ́ tọ́lọ́ ṣùgbọ́n káwa lẹ́kọ̀ọ́ ìmọ̀ béèrè ká béèrè lórí ní tó ṣe wá láǹfààní ká má béèrè ẹlòmíín bẹ ìbéèrè tí ń béèrè torí ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òní fi ń béèrè béèrè láti lè fi yẹ̀yẹ́ ẹni tọ̀ lóòótọ́ a máa ń béèrè béèrè lọ́nà méjì èèyàn á béèrè béèrè nípa tí ò yéèyàn ọ̀nà kan nìyẹn èèyàn béèrè nípa tó yéèyàn ṣùgbọ́n èèyàn rí kó ṣeé ṣe kẹ́ni tí ò yé kó wa níjòkó wọ́n lè láǹfààní àti mà gẹ́gẹ́ bí jibril tó wá ń bá nàbì sallallahu alayhi wa sallam tó ní fàkbírìnì anil islam fàkbírìnì alil iman nígbà tó wá lọ tán anabi ní ìjẹ̀mẹ̀ tó wá yẹn aláwọn ò mọ anabi ní fa innahu jibril àtàkùn liyu alimakun dina ó wá kọ́ yín lẹ́sìn yín ni ò kì í ṣe pé n ti ń béèrè o kì í ṣe kò yẹ o tó fi wá rí pé ńgbà míì àfa mi lè wà níjókòó lọ́ba ń sọ̀rọ̀ tí ó wàá béèrè béèrè kì í tó béèrè o kò yẹ a máa ṣẹlẹ̀ níjókòó wáyé ìbéèrè mi ń bẹ táwọn onímọ̀ ti ń bẹ níjòkó béèrè kì í ṣe pé kò yé wọn wọn fẹ́ káwọn èèyàn ó jàǹfààní látara béèrè yẹn ni kò sí tó burú mẹ́ ẹlòmíín ti ń bẹ yóò béèrè nípa tí ó mọ̀ ó fẹ́ mọ̀ kó lè ṣe láǹfààní nínú ẹ̀sìn rẹ̀ àti nínú àlámọ̀rí ayé ẹ̀ kò sí láǹfààní kò sáburú mẹ́ ṣùgbọ́n ìbéèrè ìdọ́tẹ̀ẹ́lẹ̀ ìbéèrè ìdàjọrú ìbéèrè fífi orí àwọn èèyàn méjì lura wọn ìbéèrè tí o bá mu ni lẹ́fì wa máa rí tẹ́lẹ̀ mi bá fẹ́ béèrè pé sáwàlì bàbá ẹjọ ẹ àbá kan bẹ ládùúgbò wa ẹ kaba yà lórúkọ wọn jẹ abéèrè pé wọn sọ báyìí eh, eh, eh, kò ní ìdí o dárúkọ ẹni kankan kódà mọ́tò kó àfa àdúgbò yín kankan àfẹ́ mọ̀ ìwọ́sá béèrè béèrè ọ̀fẹ́ da nǹkan ọ̀fẹ́ da wàhálà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn sì forí àfa méjì lura wọn gbẹgbẹ́ àfa kan wọn lè bí ní nǹkan kó wọn sọ bá kan kan bi àfa mi kó sọ bá mi nígbà bá fẹ́ bẹ̀rẹ̀ bá ah, ẹbẹ̀ tàwọn àfa kan àwọn àfa kan wọ́n sọ àà ah, ah, kí ni àfa kan ìwọ sọ tó fẹ́ sọ kò ní ìdí kó sọ bá àfa kankan ìwọ sọ tó fẹ́ sọ kí ẹ̀mí ẹni tó fẹ́ dáhùn béèrè kẹ́mi tiẹ̀ lè mọ́ kóun ó lè dáhùn béèrè bó ṣe yẹ kó dáhùn ẹ̀ àfa kan bẹ ládùúgbò wa orúkọ wọn ni kíní kò ní ìdí gbogbo yẹn torí pé tó bá ti ń sọ yẹn o ti fẹ́ kó èérí sẹ́mi ẹni tó fẹ́ sọ̀rọ̀ ìwọ béèrè béèrè tó fẹ́ béèrè kẹ́ni yóò wá dáhùn rẹ̀ kí gbogbo ayé ò lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ kó mọ̀tòjó náà kó sínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí Islam kọ́ wa nínú alukur'an ó sì jọra èèyàn fún gbogbo wa ká dì í mú ká máa lò ó ká bàa lè jẹ́ mùsùlùmí tó pé mùsùlùmí tí ń lo tó ké mùsùlùmí tí ń lo tó mọ̀ mùsùlùmí tó ń lo tó gbọ́ ọlọ́run kó mọ̀tà ṣe wá bẹ́ẹ̀ subhanakallahumma wa atubu ẹyọ kan lọ gbàláyé wà torípa anábìwá muhammad sallallahu alaihi wa sallam ó kọ anábì jù kan lọ anábì ní anil hashir anil mahi anábì ka orúkọ mẹ́wàá ni ahmed muhammad anábì ka táwọn náà bá sì wò nínú àṣà wa náà nígbà bá sọ ọ́ ló kọ tán ó tún fẹ́ àkànjí kìíní kan ó fi kàn ṣùgbọ́n kan lèèyàn máa tẹ̀ mọ́ èèyàn lára tó ti wà báyìí o lè jó kọ mẹ́ta kán máa fi gbọ́ ẹ̀kú ẹlẹ́ẹ̀mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà papọ̀ o ti fẹ́ mú nǹkan mi lọ́wọ́ nìyẹn ìwọ́gbọ̀n ní bẹ́ẹ̀ ń tán pè mọ́ tó ti yé ṣé gbàláyé wa ó wà a lè ní jẹ́ ọkọ̀jú ẹyọ kan lọ bẹ́ẹ̀ gbàláyé wa kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá pè yàn náà ẹyọ náà ni ó tẹ̀ mọ́ yàrá wa so èyí tó jẹ́ ọkọ̀ ti Islam yẹn olóda kan tẹ̀ mọ́ wa la ẹni tó ti dàgbà sótú lè pa ó kọ dà kó tún máa jẹ́ ọkọ̀ míì tí ó bá ṣe pé ó kọ tí wọ́n sọ yẹn kò dáa so ti yọ ọba yìí anabi sallallahu alayhi wa sallam anabi yí ó kó àwọn èèyàn kan padà látara pé orúkọ tí wọ́n sọ wọ́n kò dá anabi yí padà sí orúkọ mi ṣùgbọ́n ìyí ó kọ padà yẹn ó ní àlàyé torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mi ń ṣe ìjọba rẹ lóbi ìjọba pè ló kọ rẹ kẹ́yìn rẹ ah, àwọn ti yí padà á ó kọ tó ọ̀jẹ́ náà kò sí tó burú bẹ́ẹ̀ bí obìnrin ti ń jẹ́ rọ̀ṣídá dẹ́bà abilé rẹ̀ pé àkìlọ̀ ní àwọn ọ̀jẹ́ rọ̀ṣẹ́ amatu rasheed ló ń jẹ́ èwo ni amatu rasheed latifa ní àwọn ọ̀jẹ́ latifa máa amatu latif ló ń jẹ́ àìmọ̀kan ní dàyẹ̀ láàmú tí wọ́n bá rẹ̀ pé latifa yóò ní gbígbà tí yẹn ń sọ lóhun dóbìnrin nìyẹn ní àìmọ̀kan ní dọ̀ láàmú ìyàtọ̀ ń bẹ láàrin alatifu àti latifa èyí tó ní alifu alam àti èyí tó jẹ́ nakira sífà nìyẹn kò nítumọ̀ èèyàn lè jẹ́ latifa ọlọ́run ní alatif ló fi jẹ́ pé èèyàn ò gbúdọ̀ sí ṣọ́ọ̀bù kéèyàn wá pé alatif bookshop níbo lọ́lọ́run ti dá bookshop lẹ̀ o lè sọ pé abdul latifi bookshop o lè sọ báwọn tó ti yé báyìí so látara àdí eléyìí lọ́dọ̀ bá ṣe báyìí a lọ fi abdul kún ṣùgbọ́n gbà tí èsè pé a sọ pé abdul latifa ìntà ń sọ ni latifa latifa nínú èdè Lárúbáwá nǹkan tó da kò ní túmọ̀ kì í so kọ Ọlọ́run ló gbà lérò táwọn òbí rẹ bá sọ ń latifa kò ní ìdí kò yí padà hmm, amatu latifu ni mo ń jẹ rahima amatu rahim gbogbo yẹ àṣejù gbogbo yẹ zoti rahima máa jẹ rahima rẹ lọ latifa máa jẹ latifa rẹ lọ kò sí nǹkan tó burú mbẹ bákan náà ó kọ tí bàbá wa àbí ó kọ lé wa tí kódà kó ṣe wípé ó kọ tí ò bẹ́sìn mu ni kò sígbà láyè fún ọ kó yí padà ànábì kì í yí ó kọ bàbá padà ó kọ ọmọ ànábì máa yí padà lápèjúwe nísìnyí nínú fámìlì yín eégúnjọbí ni ó kọ tí wọ́n mọ gbogbo yín mọ̀ wọ́n wá ní pé ẹ̀sìn jọbí níjọba ti dárúkọ rẹ wọn ò ní sàfitì rẹ sí ara wọn wọn ni ah, bóyá tọ̀tún ni torí pé eégún jọbí ni àmọ́ àwọn èyí má pé òkú rẹ̀ léegun jọbí yẹn yìí ọ̀sọ́ pé léegun ni ọ́ torí pé orúkọ ìran ni arísàbẹ ti ń jẹ́ Abdullahi bunul Mughaffal tí lábàá pè é ní Mughaffal afọnufọra ní jẹbẹ Abdullahi ọmọ Mughaffal adìrẹ ti ń jẹ́ bunu Kilab Kalibu ajani jamu jámù ni Kilab bunu Kilab nínú àwọn ìtàn àwọn orúkọ orúkọ orúkọ fámílì anabi gani àti ìyá rẹ̀ bùnú kílàb ànábì ò torí ẹ̀ yípadà nítorí pé kì sóko e mùsùlùmí ó so gbogbo àwọn nǹkan yẹn kò yẹ lómi tán bá kẹlẹ fún mi àwọn àfa wa kìnnì kan eégún jọbí ẹ̀sìn jọbí tó o bá sọ mi bá bì í sísọ lásán báyẹn àgbọ̀ ṣùgbọ́n wàá yí padà ti kúrò nínú ìran yẹn nìyẹn bá ń kí ìyàwó kí islam ò lè fẹ́ ká yọra wa kó òun ràn wá níbo lọ́wọ́ abẹ́ tira rẹ sí òkè ọlọ́run kí ó ṣàánú wa. àbákan náà ẹni tí àjọ ń ṣiṣẹ́ papọ̀ tó yẹ pé ọwọ́ rẹ̀ ọwọ́ wa ni owó rẹ̀ wà bóyá iṣẹ́ jọ ń pa àkọ́tọ́ bá dalẹ̀ á mọ̀ fún ní owó rẹ̀ ìwà máa lọ jẹun lọ́dọ̀ ìyá olóúnjẹ kan ìyá olóúnjẹ wa pè àpé ẹni ìwà máa jẹun lọ́dọ̀ òun kì í sanwó ìsì máa sọ pé òun sanwó sáà wá lè máa mú nínú owó oṣù rẹ̀ yẹn àbówó ojúmọ́ rẹ̀ yẹn ká lọ mọ́ bá a fi san gbèsè rẹ̀ yẹn là kò rí bẹ́ẹ̀ nínú sẹ̀rí islam torí wípé ẹni tó jẹ gbèsè òun náà ni ó san gbèsè rẹ̀ àbí kó ṣe pé a fẹ́ bá san a lè bá san ṣùgbọ́n lápèjúwe tó súnmọ́ ẹnìkan ó jẹ ọ́ ní Fifteen naira ó wá sọ pé ṣàlà màá fún ọ lọ́la ó wá dọ̀la fún ọ lọ́la ó wá rí tí ń ta búrẹ́dì dákun fẹ́ ra búrẹ́dì èló ni búrẹ́dì fifty naira ẹ dákun tí ń bá délé màá rán ọmọ sí kó fún wa ó bá fún búrẹ́dì nígbà òdìjọ́ kejì pé ẹ ẹ ṣèrànmọ́ wà lánàá pé ẹ bí ẹgbẹ́ náà jẹ́ mi ẹ fi ẹ fi di Allah Islam ò gbà bẹ́ẹ̀ Islam ò gbà bẹ́ẹ̀ ọ sọ pé kó fi di ńgbà tẹ ẹjọjọ fẹ́ rà á ó ti wá fọkàn sí pé fifty naira ó wọlé ọwọ́ ni kò fi dì so látara àdí ilé irú dání yóò ṣe ni pé ó mú ẹni yẹn lẹ́yìn lọ́ọ̀dọ̀ yóò ló ń jẹ yẹn pé yóò ló ń dẹ ẹlọ́jẹ yín lówó bẹ́ẹ̀ ni ń gbọ́ dẹ́wò lọ́sàn-án wo lówó bẹ́ẹ̀ lágbára ọlọ́run màá san lọ́la tó bá dọ̀la tó o bá san sọmọ pé owó rẹ̀ ń bẹ lọ́wọ́ mi sọ ọ faramọ́ ká máa yọ ká fi sanwó yá ẹ̀ tó bá ní òun faramọ́ ọ̀yọ́ wọ́n tó bá lọ yọ owó rẹ̀ lẹ́yìn ẹsẹ̀ ó ṣe é ṣe kó ṣe pé ẹrù pé owó òun kó fi jẹun nìkan ni bùkátà míì ti lè so mọ́wọ́ òun kó ṣe kó rí wípé sísanwó ìyá olóúnjẹun kò tí ì jẹ́ kókó pọ̀ tó bùkátà míì tó lè fẹ́ gbẹ̀mí tó fẹ́ fi yẹn ṣe so ti wà báyìí so ó mú débẹ̀ ẹ jọjọ sọ pé kó sanwó olówó tí ò bá wá san ẹ wàá sọ pé tọ́ àmọ́ yọ́nú owó rẹ tó bá ti fara mọ́ bẹ́ẹ̀ so ti wà báyìí bẹ́ẹ̀ ni ó ṣe ṣe nìyẹn bákan náà ìbéèrè nípa ká máa sọ wípé ẹlẹ́sẹ̀ kejì ẹsẹ̀ òpó méjì ọ̀kan náà ní inna dina indallahi al-islam tòbí yẹn ṣe nìyẹn kò jọra wọn la yastawi ẹ̀ lè fi wọ́n wéra wọn islam lẹ̀sìn gbogbo yòókù àdàpè ni ìyókọ́lọ́ ń kó ṣàánú wa so bákan náà ìbéèrè tí láà my lord nínú òfin pé kí ni islam dá sí kí ni islam fẹ́ dá sí bí òfin ṣé wọ́n fi ti islam tó ni wọn ò kulẹ̀ gbé lórí ti islam sọgbọ́n ẹnikẹ́ni tó bá ti lọ lójú pọ̀nà náà ẹ̀ ń tó máa sọ náà nìyẹn sọtìyẹ kì í ṣe pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú islam ju wípé káwọn muslim lọ́ọ̀yà kan lọ fight ẹ̀ òsì kí ni wọ́n fẹ́ fight báwọn náà bá fẹ́ lọ defend kìíní kan court case kan court my lord ní táwọn náà sọ nìyẹn ṣùgbọ́n hukumu ẹni tó sọ my lord àwò kílà níyàn rẹ̀ lórí tó sọ yẹn torí pé bàbá ó lè rẹ náà landlord. náà ni ló ń pè é landlord lè ní my landlord o lè pè báyìí ìdí ìyẹn tó fi jẹ́ wípé ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní anabi yusuf aleyhisalatu wasalam ìgbà tí ìyàwó ọ̀gá rẹ̀ ìyẹn zuleika tó ní kó bóun ṣe sì náà wọn lánàbí Yusuf wa sọ wípé inna rabbi ahsana mathwaya rabbi olówó orí mi tí í ṣe ọkọ rẹ̀ ahsana mathwaya ó ṣe dáadáa sí mi fọkọjá kí n ṣe nǹkan báyìí síyàwó rẹ̀ wọn bẹ ní àwọn àfáà tí wọn ní rọbí tí anabi Yusuf sọ ń bẹ yẹn ọgá rẹ̀ yẹn ló ń bá wí àwọn àfọ onímọ̀ tafsir mi sọ wípé ọlọ́run ní bá wí ala ikhtilaf inda bẹ̀tẹ̀ aláàyè hal anabi sallallahu alayhi wa sallam ànábì máa ń pe àwọn èèyàn yìí kan pẹ̀lú orúkọ tí wọ́n máa ń pè wọ́n azimu kisrọ ọba kisrọ wọ́n máa ń pè ní azim kisrọ ngbàtà ànábì fẹ́ kọ lẹ́tà sí pé gba islam ànábì ní mi muhammad rasulillah ila azimi kisrọ ànábì pè ní azim bẹ́ẹ̀ sì ni kì í ṣe azim ṣùgbọ́n ànábì pè bẹ́ẹ̀ so idan tọ́ba adájọ́ adájọ́ wa ni pé àbí ìyàdíwájú ọba kan ni pé kábíyèsí. ṣé òun gan náà ṣé wọn ò lébi ni ṣùgbọ́n tó pé òun pé pé òkọ tó rẹ̀ ní kábíyèsí torí pé mi ń bẹ tó yẹ pé tó ọba ní pé ọba ọba pé ẹ kò sẹ́ni kò kábíyèsí kankan ló fẹ́ kó gbà yẹn ìyàtọ̀ bá ọ́n bẹ̀ kò fara mọ́ àmì àìlẹ́kọ̀ọ́ tó ti yé my lord sóun lọ́lọ́run rẹ tó ti yé ìsìláhù yẹn báwọn ṣe ń lo nǹkan wọn nìyẹn ṣùgbọ́n tó bá fi wá léèrè pé ṣé èèyàn lè mọ pẹni tó tóbi láàrin wa ní my lord a lè pé bẹ́ẹ̀ ojú islam la fi wò yẹn ṣùgbọ́n ìsìláhù wọn níbi tán kóra wọn sí wọn tó yẹ pé ò ní bùkátà kan pẹ̀lú wọn tí ì bá yẹ pé bùkátà kan wọ ọ débẹ̀ tí bùkátà bá ti gbé ọ débẹ̀ ó pè wọ́n ní ìtàn pera àwọn ohun tí wọ́n gbọ́ yé òun ó pè wọ́n bẹ́ẹ̀ láti lè rọ́nà lọ lórí nǹkan fẹ́ ṣe ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ ó mọ̀ pé gbólóhùn yẹn kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nìkan wá jẹ́ yẹn pàtàkì ẹnìkan jẹ́ àfa àkọ́wá pé my lord fún kò lè bẹ́ẹ̀ so kọ́ lọ́wọ́ bá kí ó ṣàánú wa nítorí ẹ̀fà náà ni pé wọn ò gbé lérí ẹ̀sìn tó ti yé wọn ò gbé lérí ẹ̀sìn kọ́ lọ́wọ́ kó ṣàánú wa. bákan náà naam taba kí tarawi tán sèyàn tún lè kí làwọn kan tá a tún lè ṣe ẹni tó bá kí tarawi tí ò bá tí kí wútìrì ó tún lè yan iye náfìlà tó bá wù lóru tó bá fẹ́ bẹ́ẹ̀ yóò sì wá fi wítìrì rẹ̀ lẹ̀ torí pé láwùjọ tara ni fìlẹ́ ìlà wítìrì òwúrọ̀ pé méjì lóru kan sòdí yẹn táwọn afáàmì mi sọ pé kò ní yan wítìrì tó bá dòru yóò máa yan wítìrì yẹn àwọn afáàmì mi sọ pé tó bá ti yan wítìrì yóò padà kẹyọ kẹsì ọ̀rọ̀ pọ̀ lórí ìbẹ̀hùn yóò fẹ́ ká lọ bẹ̀ bóyá létà á máa lórí èèyàn ṣùgbọ́n ẹni tó bá yẹ pé ó ti kí tàràwì rẹ̀ pé tó bá jí lóru kò sí tó burú ó lè yan náfìlà méjì torí pé lẹ́yìn gbogbo àlùwàlá tá a bá ṣe náfìlà méjì wà bẹ́ẹ̀ tó bá jí lóru ó lè yóò yan náfìlà méjì torí pé náfìlà pé mo ṣàlùwàlá tó bá yan náfìlà méjì ń ó lè gbé koran kó máa ka koran ó lè máa ṣe azkar kó máa rántí ọlọ́run kó máa bẹ̀ lọ́run sógbà àwọn nǹkan yẹn ó lè máa ṣe kó máa lọ máa jẹ́ pé wítìrì yóò máa pé méjì sùgbọ́n tí yóò bá ti yan wítìrì rẹ̀ lálẹ́ ó tún lè kó àtúnyẹ bíi ogún kó àtúnyẹ torí pé lọ́dọ̀ àwọn àfáà ọ̀rọ̀ méjì ló wáyé tán ní kí ni sunna níbi tàràwì àti kìyàmù lẹ́lì sunna ni mọ́kànlá nítorí hadith ìyá wa Aisha radiyallahu anha panabi sallallahu alayhi wa sallam anabi kìí kìí jíyan náà fi lọ́wọ́rú yálà ní rọmọdán àgbà tí èsì rọmọdán mọ́kànlá lànàbì máa ṣe tó bá ti ké mẹ́wàá yóò kẹ́ ọkàn sí. àwọn afọ àwa ni pé bẹ́ẹ̀ a rí àkọọ́lẹ̀ nú àwọn sàábì àwọn sálàf tí wọ́n máa ń yan mẹ́tàlá tí wọ́n máa ń yan ogún tí wọ́n ń yan ogójì àmì yẹn sixty tàràwì àwọn àfa wa sọ wípé n tó fà nípa anabi sàlám tó pé sọláàtù lẹ́yìnlẹ̀ mọ́tínà mọ́tínà mọ́tínà mọ́tínà mọ́tínà anabi ní irun òru méjì méjì méjì méjì méjì méjì anabi ò sì fi gbèdéke sí nítorí pé kí ni àwọn míì máa wò pé àwọn àyà Kùránì táwọn fẹ́ kà pọ̀ táwọn bá sì ṣe kó gùn dáadáa kò ní í múnira lọ́wọ́ báwọn bá ṣe ní bí ogún bí ọgbọ̀n àwọn ò lè ráàyè kí kúránì dáadáa tí ò ní ti pé ẹ̀ka táwọn bá dú ẹsẹ̀ wóróróró mọ́ dáàmọ̀ tó yẹ pé sọ̀láàtù lẹ́yìn mọ́sìnà mọ́sìnà àwọn àfáà mi mú ìjàwáṣù wà lórí abala lẹ́yìn so lábẹ́ yẹn ó lè wọlé wípé téèyàn bá tún dé lóru tó bá fẹ́ yẹn náà fìlà kò lè yẹn náà fìlà ẹ̀ tó bá mọ̀ pé èyí tóun ti yàn lálẹ́ ní tàràwìn ti tóun fún yẹn náà fìlà méjì ó jókòó kọ́ mọ̀ tìláwà kúránì bó bá láwọn àtikáàrù tí ó mọ̀ ṣe kó àwọn àtikáàrù ó sì mọ̀ ṣe pẹpẹ furu so gbogbo ẹ̀ náà ló lẹ́sàn hádà wallahu a'lam. ṣé èèyàn lè lo toothpaste àdìbí close-up àbí maclean àwọn àfáàní tó jáwẹ̀ ó náà nìkan tó wọ ẹnu tó bọ́ síkún èèyàn toothpaste tó bá ṣe pé kò ní lè wọ inú kò jáàyàn láwẹ̀ ṣùgbọ́n àwọn àfáà kì wá nílọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ò ní sọ pé ó ṣèèsì tọ́ba ti lè ṣe tẹ̀rẹ́ ọ̀pọ̀ àwọn rẹ̀ jáná nù kì í ṣe pé kò mọ̀ mọ̀ so làwọn afáà fi sọ pé bẹ́ẹ̀ ká sì lo pákó ká fi yí odò ẹnu ká fi yí padà ìhun ó mọ níwọ̀n ṣùgbọ́n toothpaste ó ní taste ibi tó ti ń ṣe ẹlòmíì agbọ̀nà fún aa yóò kìkì ní bọ̀ gborí ahọ́n ibi tí ti ń ṣe yìí tọ́ba kan dátọ́ kan gbẹ̀gbẹ́ ọba lọ àwẹ̀ jánu kò sí kíní àwẹ̀ rẹ ti jánu so kéèyàn mọ́rin létí bèbè àwọn nǹkan yẹn kọ́lọ̀ ń kó ó ṣàánú wa ṣùgbọ́n lórí pé tí ò bá ti bọ́ sọ́nà fún kò bá àwọn ẹ̀jẹ̀ so hada wallahu alam. ó ti parí ẹ̀sán subhanakallah wa alhamdulilayi. naam ìbéèrè ti yín lórí wípé ní àwọn afẹ́fẹ́ obìnrin ṣe yẹn lè tọpinpin nípa mímọ̀ nípa obìnrin yẹn nínú súnà tá a ti pati léni tíya rẹ̀ sì máa jẹ wá òun náà ni pé afẹ́fẹ́ bìn ẹni tó fẹ́ fẹ́yàwó ti ń sọ obìnrin ní ọjọ́ ọdún léyà àbí ọjọ́ ọdún tunu àwẹ̀ yóò sì obìnrin mú àìmọye ẹni tí èè borí tó borí wá yídì tó ní ah ẹni ọlọ́run ẹni ó borí dẹ́dẹ́ bẹ́ẹ̀ sì ni yídì tó wá ló fi borí wá àbí ẹ wọ́n fẹ́ ṣe programu kan ibẹ̀ lọ́wọ́ àti lọ́n dẹ́dẹ́ o lè ṣe mistake ah bẹ́ẹ̀ ma lọ nextfat wọn àwọn obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o lè jẹ́ pé lómi èè borí lé torí pé wọ́n fẹ́ lọ nextfat ń ló fi ṣe kí ni o ló fi borí lọ kí a mọ ẹni tá a fẹ́ fẹ́ délédélé ká mọ̀ nípasẹ̀ àwọn wo ló ń bá rìn ká mọ̀ nípasẹ̀ àwọn wo ni wọ́n bí a tọ̀ pinpin lórí èèyàn ẹnìkan fẹ́ obìnrin kan ẹnìkan fẹ́ fẹ́ ọba alọ́ba anabi asalam ó ní anabi Fatima lóbìnrin yẹn jẹ́ ọlá anabi kí ló mọ̀ nípa ẹni yìí anabi ah, ni mo fẹ́ o torí pé ẹni yìí sọ̀rọ̀ olóòkè ni kò sí nǹkan kan lọ kò ní nǹkan ẹni tí wọ́n ń fún ni. anabi sì róbìnrin yẹn pé òun ẹ̀jẹ̀ tiẹ̀ ó gbé pẹ́ẹ́lí díẹ̀ anabi ẹni tó fẹ́ lọ fẹ́ kò o ẹnì kejì ńkọ́ anabi ni láyà dọ́wọ́ àṣọ àná àtìkè anabi ní ọ̀pá rẹ̀ tó bá gbé lọ́rùn báyìí kì í gbé kó lọ́rùn gbà kan àwọn àfààní kìnnáyà tán ankẹ́sára tó tẹ̀rẹ̀ hàn pé ìmọ̀ travel pọ̀ tó bá ti lè di ẹrù báyìí kò ì gbélé àwọn torí wọ́n ti gbogbo gbà ní ọmọ ẹgbọ́ pọ̀rùn bẹ́ẹ̀ tí ọmọ ẹkọ bóbìnrin àgbà wa hadith mi padà wà á tọ́ sàlàyé yẹn pé fa iná udọ̀ rọ́ọ̀bù alábìnrin máa ń lo obìnrin alábìnrin máa fẹ́ kankan nu wọn lọ fẹ́ Muawiya sòyẹn túmọ̀ sí pé ìgbà láàyè ń bẹ ìyàn bá fẹ́ fẹ́ obìnrin má ṣe ní sukusukusukusuku tí gbogbo ẹ̀ wà dẹ́k kò tiẹ̀ ní mọ̀ ìyá rẹ̀ ọ́ jẹ́ ọ́ jíyàn mọ̀ ah, dákun kí lẹ mọ̀ nípa ọmọbìnrin kí lẹ mọ̀ nípa ọmọbìnrin kéèyàn ó ṣèwádìí bó ti tọ́ àti bó ṣe yẹ àǹfààní wa eyín kọ́ ni à ń sọ pé èyàn gbọ́dọ̀ wádìí ní tó gbé sínú ilé kí ìtọkùnrin nìkan obìnrin náà wádìí ẹ ibi ẹ̀ka ah láyàtọ̀ bá rí gbọ́n wọn ah ṣùgbọ́n aláṣùn náà ẹ̀sìn pé lára wọn kọ́lọ̀ kó sàánú wa àti rẹ́ni tó rí bá ń rí tó ìjẹ́pá ń rọ̀bà ni ní tí mò ń sọ ìpọ̀lọpọ̀ àwọn tán mọ̀ sí lè máa jẹ́rìí sí súnà pé tó sì jẹ́ àmúrọ̀bà tí èyí ṣe àmúrọ̀bà kékeré o so ló fi jẹ́ pé ká wádìí ó ṣe pàtàkì o kọ́lọ́n kó sàyẹ̀yìn kọ́ ni ìtọ́kùnkùn tá à ń sọ o ṣùgbọ́n àwọn àtọkùnkùn yìí ń bẹ tí ó ṣe pé ẹ̀sìn ọ̀ràn oníyẹn bẹ́ẹ̀ sọkùnrin kan ti kì í ṣe rí kí ló fẹ́ bá dé gbogbo kí ló fẹ́ fàyọ gbogbo èèyàn so ti yé báyìí kódà kọkùnrin ó máa tẹ pẹpẹ tẹpẹ tẹpẹ máa múra kankan pé ẹ ṣé ọkùnrin kan ò tí ò rí ọ rí ṣé kíní kan ò tí kò ní ìdí ìtọpinpin èèyàn púpọ̀ ìwọ gan kọ́ ìwọ ń kọ́ àmọ́ tí wọ́n bá fi dá ọkùnrin kan lójú pé àní kò fẹ́ mọ wáyé á gba nǹkan báyìí lọ́wọ́ rẹ torí pé ọmọ tó fẹ́ fẹ́ ẹnìkan ò dọ́dọ̀ ẹ̀ rí tán bá fi ṣe mọ́jẹ̀mú bá àwọn tó fi fẹ́ ẹ bọ́ bá mu délé tó o bá bá bẹ́ẹ̀ mọ́ o lè kọ́lẹ̀ nínú ṣẹ̀ríà o lè ṣe fásitì ṣùgbọ́n tí o bá sí mọ́jẹ̀mú lérí ẹ̀ tọ́ àtàbí mi náà dambi, kama la dánbàlà gbogbo ní ìyàbá ti fa ìmọ̀ kan sí sẹ́yìn tó sì ti túbá ọlọ́run ti foríjì tó ti àwọn ìtọ́pinpin míì tó ṣe pé kò nítumọ̀ òníká jìnnà ṣùgbọ́n àwọn èyí tó ní í ṣe pẹ̀lú ìfàyàbalẹ̀ tá a fẹ́ gbé wọlé kò sí láì fi tá a bá béèrè nípa ẹ̀ kọ́lọ́mọ̀ bá kó sànù wa tó insha Allah tó bá dọ̀la gẹ́gẹ́ bí àwọn ìmáàmù wa ṣe sọ kọ́lọ́mọ̀ bá kó bá lọ́rọ̀ ẹ̀mí wọn kó bá ṣe dáadáa fún wa ibi tí wọ́n fẹ́ ká ti ṣe tẹ̀síìrì lọ́la ni wọ́n sọ àwọn èyí sì wọ́n